Thank you. ẹ̀gbọ́n rẹ àlàmú ńkọ́. Ah, àjọ tó kò dé nísìnyí. Ah, òun wá dà. Ah, ìsìnmọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nílé bá rẹ jù lọ. àlàmú àlàmú o. ẹ̀gbọ́n mi àlàmú. àlàmú o. ẹ̀gbọ́n mi àlàmú o. wọn eh! èso tó báyìí wọn yà sínú ilé. níbo ló wá lè lọ ọba ń kúrò ògè. a ti rún ní ìsòtójọ mẹ́ta. ẹ rí gé níbo ni wọ́n gbélé ìwọ nítorí Ọlọ́run. ó mẹ́ta kò wá dọ̀ọ̀rẹ́ rẹ alamu, ìyá wa ah, ah, ilé ọkọ mi sálàáfíà ni mẹ́ta ilẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ìgè ńkọ́. ìgè hmm. ẹyin àríra lánàá ah. ìjẹta sí láti ríra gbẹ̀yìn. mo gbé láti jẹta ọ wá náà wá ọ ní wàá báyìí láti jẹta èmi náà rí inú ẹ wo ìyá wa. ẹ lọ rèé fira yín lọ́kàn balẹ̀ jìgé ah. hmm? sọmọdé tá a mọ awa kì í. ẹ kèé sọmọdé ojúkan ẹ̀pọ̀ ojúkan èrè mo so oúnjẹ àárọ̀ mo ṣe tọ̀sán mo ṣe talẹ́ ǹbẹ́ mo bá àwọn òrí gé. E. ẹ wo ìyàwó ẹ mọ relé eh. ẹ ń wà kí gbogbo ibi tí mo mọ̀ pé máa ń jẹ sí. ẹ mọ lọlé ẹ mọ lọ ah. ọkọ mi dákun mọ retí rẹ o ó jèrè mọ retí rẹ o. ó ṣeun ẹ ní sọnù. lọ́ba mú fìlà mi wá nílé tí wọn náà sá látòrọ ní títí tó rún fi wọlé lọ́tán. ọdẹ ni o. ṣé ìwé kan. ìdá lórí apá ẹ̀ṣọ́ arákùnrin. Ah, ọ̀rẹ́ rẹ mo mú wáyà rẹ̀ mo bá a lórí àpáta jẹ́ kí ní sẹ́ráyìn kò rí nǹkan kan sọ fún mi mo bá lóun sóòlì ìyá rẹ o ló bá nílé ọ̀rẹ́ òun ni èyí ń bọ̀ ló jẹ àníyàn. ó dáa ọdẹ ẹ ṣé o mo dúpẹ́ ẹ mọ̀ ọ́n mọ̀ ọ́n ṣe o ọmọ wa ní sámẹ́yìn náà lọ ṣe ti ẹ ṣé o ó dáa. ẹ mú wọlé dáadáa o kò sí wàhálà ìlú wa ó lé o kò sí yọnu kò sí yọnu ó dáa ẹ ṣé o mm. tó. Ìgè ah, ah. bó ló ti jẹ́ ẹ́ wàá jẹ́ wọlé ká mọ ọ̀dọ̀ ìyá rẹ o torí ìyá rẹ ti wá bí mo sì sọ fún wọn pé ń wọ̀ láwàárí ẹ́ Ìgè ọ̀yà àmú àlàmú mò ń gbọ́ ìsòmù kí ni so ìsòmù. Ah. wá lọ bí tá a lọ àkórùn ìyàwó ló tó wá ń sùn látàárọ̀ tó dìgbà tí ìyá tó fẹ́ orí ọba tó ka ọmọ rí. Ah. wo ọmọ yìí bá a mú fìlà mi wá dáadáa dáhùn. ọwọ́ àṣọ. ní à ń gba fìlà lọ́wọ́ ọmọ yìí náà. a Ìgè Ìgè kí ni mo ṣe fún ọ torí Ọlọ́run ah, kí ni mo ṣe fún ọ. Ah, mo ti dààmú dààmú kò sí létí mi ò tójú bọ̀ ládùúgbò yìí kí ni mo ṣe fún ọ tó báyìí o sì ṣàánú mi kò ṣàánú kúnlẹ̀ àbíamọ kí ló dé ó yá ìgèjà lọlé. èmi Ọlọ́run. yá lọlé. a ní wọn lọ. mo ní o dá lọlé. mo ní wọn lọ èmi yín ìsọlọrọ mọ. kí ló lè tó bá wọn. ọ̀rọ̀ tá ọ̀rọ̀ tá à ń sọ yìí náà ni tọ́jú pé tá a bá ju àrẹ̀bí òkè ń gbà àgbà ibi pẹlẹbẹ náà ni fi ń lélẹ̀. ṣé bẹ́ẹ̀ mi mo rọ̀ yọ tí mo tọ̀ yọ bọ̀ ẹ ó ti dá abẹ́ẹ́ jẹ́mi náà ọ̀rọ̀ kí n tọ̀yọ́ bọ̀ kẹ́ ẹ fà mí lé bàbá mi lọ́wọ́ kí n sì mọ̀ pé bọ́bá ṣe wù mí mo fẹ́ ṣáyé mi. Ah, ọ̀rẹ́ rẹ ọ̀wá bá ń bẹ àlàmúṣàánú mi. ẹ wo ìyá wa òru lọlọ́dẹ mu dé yá yín wọ́n sì lórí àpáta làwọn ti bá tó dá sùn bẹ́ẹ̀ ebi pé wọ́n láwọn bẹ̀ títí títí pé kó jáwọn ọmọ ọmú rọ̀dọ̀ ya rẹ̀ ó fà kékeré láfi láó àfi kán mọ mú rọ̀dọ̀ ọ̀rọ̀ sì mú dọ́dọ̀ mi àtòrú ọ̀hún mo ti wá ń bẹ̀ tí mo ti ń rọ̀ pé já rọ̀dọ̀ yá rẹ o ó fà kékọ́rí ni ó láfilá ó níye ohun ọ̀hún tóun bá fojú kan òun ó ṣe gbá fún òun ó ṣàwo fún mo wá rò pé tó tí n bá ní fílẹ̀ yọ sá lọ nígbà tó lóye sálábòsí tọ́mọ ò ní sá máa bẹ amọ lọ́wọ́ a tún sá lọ rèé o ìlẹ̀dẹ̀. Ah! dákun torí ọlọ́run mọ̀ sá lọ ọkọ mi dákun gbogbo nǹkan bá fẹ́ ni wọ́n ṣe fún ọ. bá a ṣe ń lọ báyìí báyìí báyìí báyìí lánàá sọ́dọ̀ bàbá mi. Ah, ah, kò lè jẹ́ báyìí báyìí àìkánjú rẹ sọ lórí kọ ọ̀nà jìn láti kiri ọ̀yẹ́ ní ìlú ẹ̀bá ọ̀dàn wọ́n ah, mú ọ lọ ṣùgbọ́n o kò lè jẹ́ báyìí báyìí ládèlé ọ wẹ̀ ọ jẹun ó sì lọ́rọ̀ tẹ̀mí àti ẹ náà sọ kó tó di pé a lọ tí wọn náà sì bá bàbá rẹ sọ tí n bá fẹ́ àìkánjú tulú ọ̀ràn ìgbà rẹ̀ òkú kòkò já lọkọ mi ọmọ òní kọ̀rọ̀ sí wọn. wo lékè ọkọọkọ ọ̀kadà jájọ já ló kó ti ajáde ọwọ́ mi mọ́ ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá. But, but tí mo sì bẹ̀rẹ̀ sí ní pariwo látàárọ̀. ìwádìí ẹ wá sáré lọ fún àwọn. àkùjọ mẹ́ta wáyé. Hmm. mo ti pọ̀ náà. a sàlọ sàlọ kí ló tún dé kí ló fẹ́ ká ṣe mo sì fẹ́ kọ́ ọmọ kinní kan o. ọsàn tó bá ríru gbajúmọ̀ bíi ti àyè tó bá kọ̀ tí ọba jábọ́ ẹyẹ orí igi lásán ni ó fi jẹ o. kí ló tún fẹ́ kí n ṣe náà àbọ̀wọ̀ ọ̀rẹ́ rẹ̀ máa bá a sọ̀rọ̀. dákun kí ni kí n bá a sọ o. àjàdí nífẹ̀ẹ́ rẹ̀ ó fẹ́ fẹ́ ni. ẹ kí wàá ń tèmi bájàdí bá fẹ́ràn rẹ̀ ó ṣàti bá a sọ títí kò gbọ́ nígbà tí ó sì gbà kó gbọ́dọ̀ wọ ẹgbẹ́ rẹ̀ lọ síwájú ni àbí èwo ń tèmi ń bẹ̀ àbí bọ́n bá báyọ̀ sọ̀rọ̀ ìfẹ́ bí ò bá gbà ẹ̀hẹ́n dandan ni kíyàn kú sídìí kan ni. ọmọ rò bá òní àjàdí fẹ́ràn rẹ̀ ni. wọ́n sàlẹ̀ ìgbẹ́ ẹyẹ báyìí lẹ́yẹ mọ́ owó ọ̀tọ̀ ń kálukú ló sì ń sàwáwù tiẹ̀. àà gbọ́njú bọ́lá ìgbà wo gan-an ló tó fẹ́ sinmi kan tádégbọ́n yìí náà. ìwọ wo bó ṣe wà yìí ní ìsìn wọn kálukú lọ mẹgbẹ́ ara wọn bí mi bá wà ní ìsìn máa ń dọ́gbọ́n tọ́jú rẹ̀ lọ́rọ̀ pé kò sí tó burú ńbẹ̀ ó wù mí jẹ́ ń lọ bá ìyá mi rẹ̀ sọ̀rọ̀ wù mí ẹgbẹ́ ẹlẹ́yẹ ń wọ́tọ̀ kí mi àti ẹ náà fẹ́ra. sọ èrè ò burú o ti ń si èrè irú mi sí ọ àrífín ilé epo ẹ̀ ọ́ dàpọ̀ ẹ̀ wá gbà mí o. sórí bó o bá tiẹ̀ ro tèmi ó yẹ kó o tilẹ̀ lè èrò tàwọn èèyàn mi tí wọ́n bá sì ní ká máa ka olówó ìlú yìí bàbá mi sì jẹ́ kanú rẹ̀. ẹ mà ń lẹ ẹ̀yin ọmọ gbajúmọ̀ ṣé wọ́n fi yín gbowó lọ́jà ni. ẹgbẹ́ ń gbígbó sẹ́mi àti gbọ́jọ́ àmọ́ ọ̀sẹ̀ ẹgbẹ́ ni àbí torí mo ti ń bá gbọ́dú sọ̀rẹ̀. bẹ́ẹ̀ ni mo jùlọ mi ẹsẹ̀ ẹgbẹ́ rẹ̀ ọdún mélòó ni ìwọ gbà lọ́wọ́ tèmi tó ń kẹnu fi orí ibú sí mi. wá jẹ́ ń sọ fún ọ sórí lẹ́yìn èmi ìjọ́kíjọ́bọ̀ bá túrí mi tọ́ bá ilé dáńdúró abọ́rin lè gbèrègbè mi Àjàdí ìtọ́ bí bàbá rẹ̀ ṣe lówó ọ̀hún ẹnu èmi kínní lọ ti gbọ́. ṣé bàbá mi ṣoògùn owó ni. ṣé mo á mọ̀ mo mọ̀ sí wa. wọ́n ti yọ ọmú jẹ́ ọ́nù ọmọ bìíní. orí rẹ ló burú irú rẹ náà ń wí. dákun dákun ẹgbẹ́ ẹlẹ́yẹ ń fọ́ fún rẹ bọ́ọ̀rẹ́ mi dákun. mọ́júmọ́lá wàá hàn ah, yìí ṣé ẹ bá a sọ̀rọ̀ ni àbẹ́ ẹ bá a sọ̀rọ̀ kò gbọ́. dákun fún mi lè oje kí ni ẹsìn ni máa bọ́ ọ̀rẹ́ mi sọ̀rọ̀ kí n máa bá a sọ̀rọ̀ torí àwọn tí ń tẹ̀yìn náà tẹ̀yìn ṣe bí ẹni wọ́n fa apá òwú kan lùdì. èmi náà fa apá òwú kan lùdì àjàdí abọ́ máa rí kinní wọ́n wẹ̀ mo sì ẹ̀ ń bá a sọ̀rọ̀ pé bóun náà sì rí wọ́n wẹ̀ yìí o kémi náà dọ́gbọ́n máa rí nǹkan fọwọ́ pa ọ náà mọ̀ sí bí gbàtẹ́ èèyàn gidi mọ̀ lóhùn. wọn lọ bí a lọ mọ. a tẹ nǹkan sí ọ ní sọmọ iná. wọn ní wọn lọ mọ kí ló dé wọn lọ mọ. ayé yín á dáa. má má gbàgbé sẹ́yìn tó dáa wà fún tẹnìkan ni. mo fojú sọ fún ọ mo fẹnu sọ mo tún fi gbogbo ara sọ fún ọ àṣàkí ọ̀hún tó ń pọn lè gan sọ́dà tó mi ni àtúnwá wí táìwì mo tún bọ́ sọ̀rọ̀ ó tún sá lọ ṣé mo sùn rẹ́ra ni bínú bẹ́ẹ̀ bí mi pẹ́rẹ́ àtìyàn yìí náà ní ti bẹ̀rẹ̀ sí ní rún ọmọgi ń rún ọmọgi wọ́n tẹra mi lọ́rùn ọ̀tọ̀ bẹ́ẹ̀. èmi àlóòtó bẹ́ẹ̀ ìwọ. ní sùúrù àwọn amúmi wọ́n ọmọ amúwọ́ lọ ah, ah, ah. ọmọ àwọn súnmọ́ mi jù ìmọ̀ ń súnmọ́ mi ò ń súnmọ́ mi. ọmọ tó la ìwọ pẹ̀lú gbogbo oye tí mo ṣe fún ọ o tún wá ń ran ọkọ mi mọ́gi níhìn-ín ṣé n tó ṣe ń da ọ̀dàlẹ̀ ni ẹ. ẹ̀mí àṣà kẹta. ni ibi ni ẹ. yóò wájú àwọn òbí ẹni kúkú lọmọdé ìkàlọ́. gbé mi ṣubú ó gbé mi ṣubú ẹ ó torí pé ó gbọ́kàn mi ó gbé mi ṣubú gbogbo nǹkan tá a ṣe báyìí ti lè fi jóná gbogbo ayé ní òpó. àṣàkẹ́ wá wá àṣàkẹ́. ó dàrú mi ìfẹ́ ọkọ mi. ẹ̀yin nìkan lẹ wà lẹ́bùn mi. èmi nìkan mo kù àwọn yòókù ti lọ mo ní ṣe tí ṣe kí n mọ ra bà ní. mo ní wá sọ̀rọ̀ kékeré kan tó yín létí ni. tí ò le. tẹ bá nífẹ̀ẹ́ ẹ̀gbọ́n yín. mo ò gbọ́dọ̀ jẹ oúnjẹ ọ̀sán nínú ilé òun. torí ìyàwó pa mí nkú tán fẹ́ kò sì torí ọlọ́run fẹ́ wọn kò sì torí pé ó nífẹ̀ẹ́ wọn nítorí owó àti torí ogún. ó sì ń ọ̀dọ̀ babaláwo ń gbà lọ́wọ́ mi ìwọ kàn fi lóúnjẹ fún. wo má sì lò ó béèyàn bá sì lò ọ̀run làálàá nǹkan mọ̀ lò ó kò sì lẹ́rọ̀. bọ́bá ìtì ilé jẹ́ ń bẹ́lẹ́kọ̀ ọ̀run polówó ni èpè ọ̀run ní ọ̀mà jẹ́ kò tó bá a jẹ́ tayé mọ́. kò sí nǹkan kan kọ́ mọ̀ lọ. eyín bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ọ̀rẹ́ rẹ tó mú ọ wá òun ló lélẹ̀ yìí ó ti yẹ kó wá gbà lọ́wọ́ mi sọ fún un pé mo ní kọ́ dà sínú àdé àgbọn tó bá ti dà sínú àdé àgbọn ó ti mọ ibi tí ó fi ra. gbogbo èèyàn lórí mẹ́ẹ̀ẹ́dógún tó bá kọlù ó ti dolú fi mọ́nu. bàbá bàbá ẹ ṣeun àgbẹ̀yẹmú mo ti yín bẹ́ẹ̀ àmọ́ rí yín báwo. ti délẹ̀. ṣé kò sí eh, gbẹ́ oko tó lè fi gbé gbogbo oúnjẹ wálẹ̀ kan sùn. ó náà mo fẹ́ lọ gbé wa. bẹ́ẹ̀ wá gbà mí ni. ẹ̀gbọ́n mi ò gbọ́dọ̀ jẹ. ọ̀pọ̀ wà nulẹ̀ ìkẹ́kọ̀ọ́ òwúlò kẹ́ fi gbé oúnjẹ papọ̀ lẹ́ẹ̀kan so mo ṣàlàyé fún ọ pé ebi ń pa mí gan. ó dáa o. ọkà kí n máa fi run omi àbí. irọ́ ọbẹ̀ náà mo fẹ́ ṣe ara ìgbé wa. bí mo ṣe ń pariwo wọ́n pé ebi ń pa mí tó. ṣé ń gbà má ṣe wọn kankan sí ọlọ́run ọmọ ti ẹ̀rẹ́ rúgbìn. Adigun jẹ́ nkọjá o jẹ́ nkọjá o tí mo bá lọ. ìyàwó mi jà rodo ìyàwó mi jà rodo. àìní ní tí ọ sọ fẹ́ mi sọ fẹ́ mi adigun jọ adigun jọ èmi ní fìọ ń fìọ tán ọyà ń fìọ tán. ọ̀fẹ́ mi gbọ́dọ̀ ọ̀gbọ́dọ̀ gbà yín ọ̀ sì fẹ́ mi o ìyàwó mi ń fi ọjà ròdò ìyàwó mi ìyàwó mi. ǹbá wíṣẹ̀ náà mọ̀. ẹ ṣe àwọn jẹ́ o ṣé báyìí pé ọ̀dà ǹbá ti jẹ ọbẹ̀ ilé o ṣé báyìí pé ebi ti pa mí dójú ẹ̀. ẹ̀gbọ́n mi ẹ gbọ́dọ̀ jẹ ẹ gbọ́dọ̀ jẹ àní ẹ má jẹ alẹ ẹ gbọ́dọ̀ jẹ. Ah, eléwo ló ní kọkàn mi ó mọ jẹun èmi ló dé. eléwo wo àkàrà ni mọ̀rìyè kí ló dé. ẹ̀gbọ́n mi àní bẹ́ẹ̀ tiẹ̀ jẹ oúnjẹ yìí yìí eh. òun náà jókèlè kan nù rẹ̀ eh. yóò jẹ lójú mi báyìí. ẹ wá wọn gbọ́dọ̀ ń gbòòrò ẹnu ńgbẹ́ pé lánàá ẹ̀yin lẹ fún mi ní jíjẹ àbí jẹtẹ ẹ̀yin lẹ fún mi lóúnjẹ lẹ ṣe ní kí n jẹ. bí n bá tiẹ̀ fún ọjẹ lánàá tí ì fún ọjẹ lónìí àmọ́ tó sọ yìí tó ṣojú mi kò róyìí ó jẹ́. àlọ́ ó jẹ́. bàbá olóye ó Máríyẹ má jọ mi ọ̀ yẹ yẹ. Ọlọ́yẹ ń rìn mọ́rí ara ẹ̀gbọ́n mi ẹ̀ sì ń wò. Máríyẹ Máríyẹ Máríyẹ Máríyẹ Máríyẹ Máríyẹ mọ́mọ́ sọ̀rọ̀ ẹ̀ lẹ́sẹ̀ mọ́mọ́ dára sí lọ́wọ́. Tó o bá jẹ́ lẹ́rọ̀, ó jẹ́ ti sọ. Ẹ̀yin ará àdúgbò ẹ̀ mọ̀ gbà mí. Máríyẹ Máríyẹ Máríyẹ Máríyẹ kí ló dé? Máríyẹ bàmú kí ló dé gan báyìí Máríyẹ kí ló lè tó bẹ́ẹ̀? Wo ọ̀dà náà wo ọ̀gbọ́n kínú rẹ̀ ó lè rọ̀ ìwọ náà bu òkèlè kan kó o fi wọn ọbẹ̀ kó o gbé sọ ẹnu. Ah, ah, bàbá olóye ọ̀rọ̀ yín ò jọ mí lójú tá a lè sin ò bá gbé bí ò ṣe lè gbò mo ti mọ̀ pé ìmọ̀rí ẹ̀ bá lẹ̀ wà kàkà kí ti mọ̀rí ẹ̀ bá wá ṣe ti tèmi nu ilé yìí máa yẹ̀nà fínú ilé yìí lẹ́ẹ̀ni. bó ti ń wọlé lọ àtẹrù rẹ tó fúyẹ́ àtẹ̀yí tó ń wo gbogbo ẹ̀ ní kó kó jáde. ẹ kò wá lè kó jáde sọ́mọ kọ́ mi sọ́mọ bá ń kọ́ mi ni ọ̀dà kò kó jáde. yóò bóde. kò lè bóde ọ̀dà kí ló dé tí yẹ bóde ọ̀dà kí nìdí tó fẹ́ kó bóde tó fẹ́ sọ mí dèmi nìkan nulẹ̀. ìdí tí ó wà á fi bóde. ń gbà lọ́wọ́ mi ìwọ kan fi lóúnjẹ fún wo má sì lò. yókò ṣe ti àrí pé yókò. yókò yókò àṣẹ́gbẹ́ àṣẹ́ àṣẹ́kù ni mo. yókò yókò yáyáyá ilé yín yá á àṣekú mọ̀ bá gbé yáyáyáyá wọ́n ẹ̀ náà wọ́n tún pọ̀ wọ́n. bàbá olóyè bàbá olóyè ẹ dákun ẹ dákun kí ló rẹ wá ṣe. ẹ dákun ẹ jọ ẹ dákun ẹ jọ èmi ọ̀rọ̀ pé ẹni ilẹ̀ ní àtiwọ̀ ìtẹ́nikú ọmọ tó ṣe. bàbá olóyè olóyè ẹja kun. ọmọ tó ṣe ọ̀dà àṣírí rẹ ti tú ẹni ó mú ọlọ ní májèlé tó fi májèlé ló ń jẹ. bàbá olóyè ẹja kun ẹja kun bàbá olóyè bàbá olóyè ẹja kun bàbá ẹja kun bàbá olóyè ẹja kun ẹja kun ẹja kun ẹja kun bàbá olóyè. ẹja kun ẹja kun ọbọlóye ọlọ́ọ̀ni báyìí lẹ́yìn ẹ̀yà o. ẹ bá gbé ẹ bá gbé mi. ọyà oh, èmi ni wọ́n pa ọyà ǹdẹ ọyà ọyà bá lọ ah. olórí burúkú olórí burúkú ọmọ ṣe. ẹ dákun bàbá olóye ẹ dákun. ẹ bá tó bẹ̀ ni wọ́n ṣe pé fún. ìṣègùn ìwé rẹ̀ àṣekú mọ̀ ń bá gbélé ah, mo ládékẹ́ mi àlàrí ọlá gidi ni kò ṣerú eléèfó rí àṣebí yorùbá gbé gbígbóná kó gbé tútù wò kò ní mẹ́tọ́ sàn ah, nǹkan wọ̀ ṣe mí o. ẹ̀gbọ́n mi ah. ẹ̀gbọ́n mi ara tí mo fẹ́ bá yín sọ náà nù wípé gbogbo àwọn ilé ìtẹ̀gbẹ́ tẹ̀gbẹ́ gbígbóná tẹ̀gbẹ́ tútù yìí ká ẹ padà wálé oh. obìnrin tó bí ọmọkùnrin gidigbagidigba fún yín kò sá ṣekú pa yín ẹ wá tàánù tọmọtọmọ níbi ó wà lọ́hùn ẹ ó padà wánú ilé ẹ ó padà wánú ilé. alárí mi hmm. adégbèmí alárí ìwà ìyàwó mi lọ ó tó gẹ́ẹ́ ìwà ìyàwó mi lọ. ìwọ ọ̀sẹ̀ tó ṣe. ó ti tó mo ní ẹ mọ jà mọ́ àní ẹ mọ jà mọ́ mi ò káyọ ọ̀dọ̀ bá ẹ gbà sanra yín ẹ jẹ yíyá yájú síra yín mọ́. gbẹ gbẹ. ìwọ ìwọ ìwọ ìwọ ìwọ wọ wọ wọ. à ń súnmọ́ díẹ̀díẹ̀ wọ́n sọ fún ọgbẹ́ ẹ̀sẹ̀ rìn kèrè mi ṣùgbọ́n mo gbọ́dọ̀ tẹ̀sẹ̀ lọ́rùn. ló lè yà mí. ó rẹ̀ ẹ̀yin àti súnmọ́ lébẹ́ yìí náà fi lè pé a ti ń gbóhùn àwọn èèyàn ẹja kó wọnú ìlú lọ. àṣàjẹ̀ ah, ah, ń sinmi ńgbà bá wọnú ìlú olú ó tún mọ kílé ká kúnlẹ̀ fún ọmọdé kúnlẹ̀ fàgbà. bóyá kí n sì bá yín bomi lódò tá a gbà kọjá tán yìí. ó sì yọnu. ẹ fìdí rẹ àná. Ah. ẹsùn a máa kílẹ̀ kí bí ẹ dàgbà dé. ìyá bàbá rẹ kò ní gbà lẹ́rọ̀ kú láti bá wọn. lórí lórí ayẹlẹ lórí ah! ìwọ ìwọ. àlejò ní alẹ́ à ń bọ̀ náà ni àwọn kan lólùyà mi ń jí lórí bàbá ìgbà mi. ibo lẹ ti wá ń bọ̀ ibo lẹ ń lọ. ẹ ṣe àlejò ní abimu ti wílẹ̀ kan láti ìkiri ọ̀yẹ́ láti ń bọ̀ ẹ bá ọ̀dọ̀ ní ìlànà là ń bọ̀ bàbá ọlọ́dọ̀ bàbá àgè là ń bọ̀ lẹ́yìn. ogun méjì ó bọ̀ lọ́n lélẹ̀ mo ní o máa lọ mo ní o máa lọ lé yín mo ní o máa lọ lé yín mo ní o máa lọ lé yín. Pékélé, yóò máa ṣe bí èèyàn kìdìmọ́ ní kò sí tẹ́lẹ̀ yóò ṣe, kí ló ṣe fún mi? Ìwà ti ta ni. Ọ̀ sáà kó wọnú ilé ilé máa lọ ni. Máa lọ. Máa tọ́ra rẹ. Ní kí Èwo lẹ fẹ́ wí? Arábìnrin, so lẹ́mìí ara rẹ lò mm-hmm. tọ́ bá ní ẹ̀mí ara rẹ lò wàá máa lọ lóyún kọ́ lọ farapamọ́ òní ẹjọ́ ọ̀la àjà tẹ́ ń ṣe yìí ọkọ rẹ tó wá lọ́wọ́ àmẹ́ ní ìsìn tí ń lérí fùrù kọkọ fùrù kọkọ bí akọ ajá yìí ní ìsìn ọlọ́ọ̀lọ́ ọmọ rúwèsù tó gbé mi ṣùgbọ́n tá a bá ba sọ̀rọ̀ tínú rẹ̀ bá wálẹ̀ kí wọ́n náà wà pé wọ́n náà ìpè ọmọ bọ̀ lọ farapamọ́ sọ́dọ̀ àwọn yẹn. kì í ṣe èmi alábi lẹ́yìn bá wí ibi tí n bá ti sọ yìí pé ó dàárọ̀ ẹ̀ tún gbọ́ fún mi pé ẹ̀ka lẹ́ńbẹ̀mọ̀ bẹ́ẹ̀ ni ṣé wá rí lílọ mo wá ń lọ yìí o tí n bá wá ń lọ yìí tẹ bá wá rí mi tí mo padà wọnú ilé ajẹ́pọ̀kù mi iná gbé èrò ló ń pa èrò ló ń pa bó o ṣe máa ń lọ tó o máa padà wọlé nu ọ̀sẹ̀sẹ̀ máa ń lọ bẹ́ẹ̀ tó o tún padà wọlé èrò ló ń pa wá jẹ́ ń sọ fún ọ bó o ṣe ń lọ lu yín bó o bá rí ẹsẹ̀ mi lù yín ọmọ mi ìgè tó o gbé sọ́dọ̀ ẹ̀gbọ́n rẹ mo wá gbé o nítorí nǹkan kan wá bàbá àgè. Ah, àti pé wò ó máa bọ wá ká ẹrù rẹ o eh. má sọ fún mi pé ẹrù lọ gbàgbé tó fi wá ní tiẹ̀ bọ̀ kó. bàbá àgè àgbàntà rẹ ẹnbà kó. èwo ò lè kó kékeré. àní ń kó. ọ̀rẹ́ kó kékeré. ìkẹsẹ̀ mi ò mo rádẹ́gà mi ààrẹ rí ṣe bó ṣe ló ṣe rè ó sì wí bẹ́ẹ̀ ó sì rí bẹ́ẹ̀ ìkẹsẹ̀ mi ò ìkẹsẹ̀ mi ò ṣe sùúrù. ẹ dàgbù. ẹlẹ́ mọ̀rọ̀ tó kẹ́ni ìdáwọ́. kí ló fẹ́ kọ́mọ yóò ṣe. sókè lọ́nu ẹ palẹ̀ mọ́ àtòrí ọ̀yá. ìwọ ìwọ bọ́ sí ìwọ bọ́ sí ìwọ bọ́ sí díẹ̀ ìwọ náà rà lọ́wọ́ lè pọ́bìnrin ọ̀hún tó gbọ́. ní aya mi wọ́n yanjú oúnjẹ lọ́wọ́ nínú ilé ni èmi ni mo sọ fún wọn ẹ̀gbọ́n rẹ pé kò yọjú sí mi. ṣé ò lè ò yá wa. kò sí nǹkan kan ọ̀rọ̀ wa àtọkọ rẹ ni mo pè ọ́ sí mo fura pé àwọ̀ ń bẹ láàrin ẹ̀yin méjèèjì mo wá ní kí n pè wọ́n kí n kọ́kọ́ bọ̀ sọ̀rọ̀ tí n bá ti báwọ̀ sọ̀rọ̀ èmi àti bàbá ọkọ rẹ ó lè wá àwà léyìn àwà sí mọ̀ mi mọ̀ ọ́ mo gbójú bọ́lá mo gbójú bọ́lá bínú ni. ah ìyá mi ẹ dákun mo ṣe ní ọrụ ah, ah. ọ̀rọ̀ ilé wa sọ di bàǹtàbàǹtà lọ báyìí ah, mi ìtì ọ̀gẹ̀dẹ̀ lọrọ yìí kò tó wọn àlọ́ àdá bẹ́ẹ̀ àmọ́ sẹ́ mọ yìí ebi ìwọnú mi ò màmá ń jẹun. ọ jẹun. mo fẹ́ jẹun. epo àbá rà iná tí mò ń dá látàárọ̀ torí ti torí jẹ́ ń wọlé lọ́wọ́ gbóúnjẹ. ẹ ṣe ìyá mi ẹ ṣe o àmọ́ ìyá wa ẹ dákun ẹrù mi bẹ́ẹ̀ ń ta ẹ jẹ́ ìgbé kéwúrẹ́ má tẹnu bọ̀. síra lọ gbé mm. èmi náà fi yùmọ̀ bọ́ ọ̀pá rẹ̀ ó jẹ mọ́. wá níbo ló tún sá lọ níbo ni ìyàwó rẹ gbà lọ. ta ìyàwó mi. mọ̀gbọ́n ju bọ́lá. Ah, ah, ìyá mi ṣé mo sọ fún yín pé mo fẹ́ fẹ́ mo gbọ́njú ni àbí mo fẹ́ mo gbọ́njú. alákọ̀ọ́kọ́ ṣé mo sọ fún yín gan pé kẹ́ ẹ má lọ lé wọn. mo ní ẹ má lọ ẹ fọ̀rọ̀ ilẹ̀ fún mi ẹ dá mi dá wọn yanjú rẹ̀ fúnra mi. sọ wá yẹ kí n má lè gbárùkù ti ìyàwó ọmọ tèmi àkọ́kọ́ dá ta ìyàwó ọmọ yín wọ́n ti fọmọ fún yín ni àbọ̀ sọ fún yín pọ̀ mọ́ yín fẹ́ ẹ wo ìyá mi gbogbo ẹ̀ tẹ́ ń ṣe yìí tí mo dùn èmi rè o ó ṣe jẹ́ pé tèmi ọmọ yín bá bá yín sọ̀rọ̀ ẹ ní gbọ́ àfọ̀rọ̀ táwọn ará àta bá sọ tó bá ti á kó sí ilé títẹ̀ tí mu yìí lẹ́yà máa rán mọ́nu. ẹ wá gbà mí ṣé pé ọ̀fẹ́ ọmọ òun. mo gbọ́njú tó jẹ́ páláwo pé èèyàn ni. ẹ ẹ fi taratara wíbẹ̀ o mo sá mọ̀ pé. Hmm. n tó tẹ̀ wá wú fún mi ni pé òun rè gbẹ́rù ń ta. kọ̀tán ṣe ẹ ti di páláwo kù ni kò ní nǹkan tí ó gbé ń ta ọ̀dọ́gbọ́n yọ yín ilẹ̀ níbi ṣe máa ṣe nu. Hmm. bàbá wa jẹ́ pọ́lú ẹ̀mí kan ní ilé ọlọ wàhálà yóò dà mọ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀ wọ́n ìjọ ọmọ ìpè aṣọ tí pè bọ́lẹ̀ bàbá ẹnì kò lè wọ̀. a ní ìpín ṣé mi sọ fún yín pé dandan mo fẹ́ fẹ́ mọ́gbọ́n jù ni ẹ wò yá mi n tí mo bá ní mo fẹ́ ni ẹ bá mi fẹ́ o ah, nítorí mi ò kò yé mi o. ọ̀fẹ́ ọ̀fẹ́. Y'a mi wọn ò sọ bẹ́ẹ̀ fún yín ah, mi ò sọ bẹ́ẹ̀ fún yín o. ṣé ká mọ̀ pààrọ̀ mo sì fẹ́ràn ọmọ yìí o ọlọ́run mo fẹ́ràn rẹ̀ àmọ́ gbogbo ìwà rẹ̀ ganran-ganran ètí wọn ṣe náà ni. òwúrò àgùn ni ó sì dẹ́dí ẹ̀. àṣẹ sórí láti ojú odò tá a ti ń mọ tó fi débi igi kùkùté tá à ń wò lọ́ọ̀kan yìí èmi mo ní tí bá ń sọ fún ọ pé mi mo ní èmi kí mo ní o ìwọ ló ní torí ẹni tó loko ńlọ lẹ́mi inú ẹ̀ mélòó la jẹnu ayé ayé òun lọ náà nù wo nǹkan sórí tó fi débi tó fi débi igi kùkùté láti di igi kùkùté wá o tó fi á lọ pààlà pẹ̀lú oko bàbá aláwùsá níbi àti bẹ̀rẹ̀ lókè lọ́hùn arámìdé ló ní ọmọ bàbá mi sórí láti ẹnu bíi débi ìdígi ìrókò tá à ń lọ lọ́ọ̀kan ètí wọn mọ̀ọ́dé arámìdé ló ní láti bẹ̀ wá lọ tó fi á kan abà ìwọ ló ní bẹ́ẹ̀ ni ìtì máa dùn mí pọ̀rọ̀ ìyá rẹ nù ìyá rẹ sangbó títí kò réré gbó. Ada rẹ̀ jìyà kọ̀ bí ẹni ọ̀bá kọ̀ gbélé rí àmọ́ gbogbo ń tọ́sẹ̀lẹ̀ ńgbà náà lọ́hùn agídí ọkàn ni èmi ò jù ọ́ ìwọ ò jù mí èmi ò ní gbọ́ tiẹ̀ ìwọ ò ní gbọ́ tèmi àmọ́ ńgbà tá a jọ pé ká forí ìkòkò sọ́ọ́dún ká jọ papọ̀ padà ọ̀rọ̀ tó wíńjọ́ kìíní tí ó kún lé mi lọ̀rọ̀ ọ̀hún bá ṣẹ àfi bí wọ́n ṣe gbókùn ẹ̀wọ́n nulẹ̀ wá bá mi àmọ́ síbẹ̀síbẹ̀ ayé tẹ̀sìn ọ̀jẹ́ bírù díẹ̀ bá ṣe sùúrù yọ ọ́ jẹun tó jù bẹ́ẹ̀ lọ ọ̀wárí o ogún ọdún lónìí ọgbọ̀n ọdún lónìí kódà àádọ́ta ọdún lónìí gbẹ́ngbẹ́ng tòkè òkè gbẹ́ngbẹ́ng n ò ní kú ìwọ náà ni àmọ́ ká wàá pọ́ bá rí bẹ́ẹ̀ gbogbo wàhálà tá a ṣe yìí kọ́ ni hmm. <laughs> <laughs> lẹ lẹ lẹ lẹ bọ́ọ̀lù ṣe á sí gbàngbàngbàngbà lẹ o ṣeun lẹ o ṣe pẹ̀lẹ́ kìtù ni ẹsẹ̀ mi lẹ mi lẹ lẹ lẹ o ṣeun pẹ̀lẹ́ lẹ o ṣeun sọ wa ń lọ ni ah, ah. igi ìdùnnà ìkúkú nípa iná ìfẹ́ mi pẹ̀lú rẹ̀. as. pé jálẹ̀ ṣé wò mọ̀ pé sàṣèyàn ló níwà tútù bí àdàbà bíi tiẹ̀ báyìí kárí ni ká ṣubú ká gbé nìyíde ká pàdé ẹni lọ́nà ká fẹ̀rẹ̀ àtọ̀yàyà kí ni bàbá àfihàn ẹ̀ sáde orí ibẹ̀ èèwọ̀ kí ló ní. èèwọ̀ tó nípọ̀ gbọ̀gbọ́n dúbọ́lá o tún ti gbèsè rẹ dé àyìn. wo ọmọkùnrin yìí májàmú afẹ́kọ̀ọ́ tanná fún ọ o bẹ́ẹ̀ ni mo sọ fún ọ abẹ́rẹ́ tó lówùú ń di leléyìí kò sí lè sọnù bẹ́ẹ̀ ni gbogbo tí wí fún ọwọ́ ẹ̀tànjẹ́ lásán ni ó ti lólúwa. ẹ ṣeun ìyá wa. ó jèrè ọmọ àlùbáríkà ó ní gbégun eléegun ó ní rajà àyà àìwọ ọmọ gbọ́njú yìí. ìyá àjàdí ìyá àjàdí mo mọ́ pọ̀ yín ilé tẹ́lẹ̀ ni àmọ́ ní ìsìn ẹ̀fà pọ̀lẹ́ mọ́ sẹ́rẹ́rù ẹ̀tẹ́ yín ẹ ti dìílẹ̀ báyìí ó kú kẹ́ ẹ mọ́ ọtú. èmi. bẹ́ẹ̀ ni mo sọ fún yín ìyá bẹ́ẹ̀ ni mo sọ fún yín ìsìn yín bá wí ìrìn yín bá wí rárá ọ̀tọ́ rẹ́ni onírú ẹni ò lè mọ iye ẹni bẹ́ẹ̀ bá ní irú mi ni ẹni pé irú àjàdí òkò bó tẹ̀ ń pè lọ́mọ òun òun ni wá fi sọkọ òsìra ta mọ́ra yìí. òkòbó àjàdí òkòbó ah Ah, ẹ̀yin ọkọ mi ẹ sàtọ̀ kalẹ̀ ní sọ̀kalẹ̀ ní. sẹ́kẹ́dẹ́lẹ̀ ń gbé lọ ilé mọ̀ ń lọ. ẹja wa yín gbé lọ lé. ẹni ọkọ mi inú mi dùn bí mo ti pàdé yín ẹ dákun ẹ dọ̀. ìyẹn gbọ́ irú àròwọ ní sọ̀rọ̀ ẹ̀yin. ìjọ gbọ́ ìgbọ́ rí. sájàdì nǹkan kò sàjàdí. olórí ibú kan lọ́fẹ́ bá mi nújẹ́ ló pòkọ̀ ọ̀bànújẹ́ tó gbé fúyà rẹ̀ láìsè mi ló ọmọ mi òkòbó ni kò lè ṣe. ìyá wa kí ló fọ ìjọba àtọ́lálẹ̀ kan àjàdí ó burú ju ju ọjọ́ ìta lọ ẹni tó bá rú lójú tó sọ pé àjàdí òkòbó ni ntọ́ bá dá ìgbìmọ̀ àwọn ọmọ ẹ̀ kókó wọlé fún un ìyá wa ẹ mẹ́ta wọn lọ́ọ́ mọ́ lọ́jà rẹ. ẹ má lẹ ẹjẹ mi gbẹ ẹjẹ mi gbẹ gbẹ. ọba ń gbàjà rẹ kíkún mi àjàdí. mo ní ọmọ mi lè ṣe dáadáa mo kọ́ bá dàbí ẹni pé olúwa ẹ̀ èèyàn burúkú lẹ̀ dákọ̀ wá. yanjú bọ́lá káàró odò àsun kí lára lè máa mọ̀. láti wákàtí mélòó ni mo ti rán iṣẹ́ mo retí ẹ títí títí títí gbà tí mi rí ẹ tí mo dẹ̀ níbí lọ ń tèmi mo dẹ̀ yá rárá lọ bí tí màá lọ. Hmm. gbọ́ o kí ni ìyá àjàdì ṣe fún ẹ kó tó dogun aláàbòrin kiri. èmi ò bú wọn o àwọn náà mi ilé mi náà sí pé àjàdì ọmọ wọn ló kó bó. o ṣe kí ni o pé àjàdì ló kó bó. wo má sọ mí dò lórí burúkú èyí tó bá máa ṣe gan-an nù táwọn méjèèjì ò ní kó jẹ́ kí n mọ̀. ìyá mi ìgè ni. ìgè. ìgè ni mo mú. ìgè tí ò rí tí ẹ rò rárá ìgè tí ò rí tí ẹ àjàdì tó ń gbọ̀mọ̀ ẹ gbọmọgbọmọ ṣé bóun lòun bóun àtọmọ mọ̀lẹ́bí ẹ̀ yìí. ìyá mi ní tó bá wọn mọ́ gbọ́dọ̀ wùn ìyá tó bí i. mo fẹ́. wọn wọn bá fẹ́ níwùn yẹn. bẹ́ẹ̀ ni ìyá mi ìgè ni wọ́n fẹ́. bẹ́ẹ̀ ni òbúrú àtúwẹ̀ ẹ̀họ̀ ẹ ṣébi tí mo wá rán ẹ kò ṣe jíṣẹ́ mọ́. ó sọ pé àwọn orin yín rọlẹ́ ọ̀la. ẹ ṣé o ẹ káàbọ̀. gbẹ́rù rẹ̀ ṣùgbọ́n. ṣé iwájú mi náà lẹ ti ń ṣe wo èèyàn iwájú mi náà lẹ ti ń ṣe gbogbo èèyàn àrífẹ́ ọmọ ọmọ tiẹ̀ tí a ga gan o bí ìyẹ̀wò ọ̀bá tó ní jẹ ṣé gànàkúrò tó bani lẹ́rù ni. torí pé baálé yín ò sí lé àbí bẹ́ẹ̀ kọ́ tí ẹ̀ ẹbí ìyàlẹ́ nìwọ̀ jẹ́ fẹ́lẹ́ àà ń bò lọ́wọ́ àdàbà yìí o ìyàwó àbúrò ọkọ rẹ láì sorogún rẹ tí ẹ bá fẹ́ bèlè ọkọ kí lọ́ọ́ fẹ́ dánwò èsì ìṣègùn ilé ìtẹ́lẹ̀ o ọjọ́ mi lójú ìwọ ń tiẹ̀ ọmọ pé ìyàlẹ́ ẹni ìyá ẹni ni ibà ibà ni èjẹ́ bẹ́ẹ̀ tí ń ṣe tẹ́lẹ̀ ní ẹjọ́ máa ṣe bá ń wo mọ yín ẹ padà sẹ́dẹ̀ yín ńgbà baálé yín bá dé lálẹ́ àátún ọ̀rọ̀ àjọ tún sọ. n gbọ́dọ̀ gbariwo yín mọ́ o ẹ ti ẹ káre o. ẹ ṣàkó àgbà. àwa nu ẹ bá a ṣe máa ṣe nu gbogbo ìgbà tó bá ti jẹ́ pé wà ń lébà ọlọ́run ló pé ọ yá o èmi àtọmọ mi mo ní àádọ́dọ̀ rẹ lónìí torí ọ̀rọ̀ tá a sọ pátì ó ṣe pàtàkì kẹ́ni rẹ̀ ọ yọjú sí ọ. ẹ ẹ gbà tí n ò rí ọ ní ìjẹta. mo retí rẹ lánàá tí n ò rí ọ mo ní ọ̀rẹ́ mi ẹ ṣe báyìí o mo ní kí n wá yọjú sí ọ pé èmi ló dé o. ẹ ò purọ́ ọmọ pé ń gbọ́ ọmọ etí dé èmi náà ti rẹ́ni kéjì mo ti rẹ́ni tá a jọ ń yọra wa lẹ́nu láàrin ẹdẹ ìtọ́fàánú ká má fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ ọ̀rọ̀ tá a jọ sọ tì ń jò ní ṣé bá a ṣe fi sí lọ́wọ́ àbí àwọn ẹyin wọ́n ti pawódà ṣe. <laughs> pawódà pawódà ṣe níwájú ta ni. oró òfófó ń ṣe oníyọ̀ jẹ dáadáa ọ̀rẹ́ mi fọkàn balẹ̀. ó wà bó ṣe wà ọ̀rọ̀ mọ̀ rẹ. Ah! Ige Ige ló Ige oníkẹyọ ah! Ige mọ́nù mi. ọwọ́ mi tẹnu ọmọ mi baba lè kú ó kú. àwọn bí ẹ wo ẹ mi ń ọmọ rẹ bá wá kí ọ ẹ mọ kíra ṣe wù ọ sọmọ pé jọtọ bá kánilá èèyàn dìkú kú jó ni o sì mọ bọ́rọ̀ ọmọ ìṣeré nígbà àyà mi èyí tó ti ọdọ tèmi mo ti ṣe wo rẹ mi ọmọ rẹ nu bá ń mójútó bá ń di ládì pé ọlọ́wọ́ ń tọ́jú hmm. hmm. ah, la wà fúnra wa fún. dúkìá tiẹ̀ tèmi ni tí tèmi náà tiẹ̀ ni ọ̀rẹ́ wa ti kó ní ọ̀rẹ́ eh, dábẹ̀yàn kọ ah, ah, ọ̀rẹ́ wa ti dọmọ ọ̀yá wo ìwọ má da bàbá rẹ lóhùn o rí ìhín ilé ọ̀hún lé ni bọ́ọ̀ bá ti sunrun ọjọ́ mẹ́ta yàn yín o sùn méjì lọ́dọ̀ mi bọ́ọ̀ bá sun méjì lọ́hùn o sùn mẹ́ta yàn yín ni tó yí ọ kò sí wàhálà kan fọkàn rẹ balẹ̀. ẹ ṣeun bàbá àwọn bàbá mi náà ti ṣàlàyé fún mi wọ́n ṣàlàyé fún mi dáadáa. mo ti rí nù. ọ̀rẹ́ mi ṣe kínní ìtorí àtúntò dé ọ̀dọ̀ bàbá sálẹ̀ wọ́n ń ṣènáwó kan lónìí. orí nǹkan bẹ́ẹ̀. Hmm. olúwo nkoko. èékánná ọwọ́ wo nkoko mọ́wọ́ bọ́wọ́ kú. olúwo nkoko. èékánná ẹsẹ̀ wo nkoko mẹ́sẹ̀ bẹ́sẹ̀ kú. èrí inú odó. tó ń todó níjọ́ gbó. èrí ara kòkò. tó ń ti kòkò ní dàpáàdì èmi ni kòkò ìwọ ni bí mo sì ti di ọmọlẹ́bìrì gidi síbi tó ń lọ. àyà mi kọjá nígbà mo sì ń gbọ́ olúwo nkoko olúwo nkoko mo rò pé a fẹ́ mulẹ̀ ni. <laughs> bàbá o. ọ̀dúndún abẹ́wé pékélé pékélé tẹ̀tẹ̀ gún abẹ́sẹ̀ gbórígi gbórígi. ẹ̀wẹ̀ tẹ́ ọ̀dẹ. èmi ò jẹ́ o. àṣẹ igè lẹ́gbogbo lé ńkọ́ mo àti ń bọ̀. mo ní kí n kọ́ jásoko lọ́hùn ṣùgbọ́n kí n kọ́kọ́ dọ́dọ̀ yín náà ní ẹjẹ́ mọ́ ẹ fílẹ̀ fílẹ̀ ajé ajé mọ́ ṣe lọ jẹ́ mọ́ ṣe lọ. òwúrọ̀ ọ̀ká rẹ̀ láyé jókòó jókòó. Ah, ah. Igè ọmọọlá ọmọọlá abara kìkì ajé. bàbá ẹ tún dé o ah, ẹ kì mí lónìí kẹyọ mọ ọmọ ọlá abara kìkì ajílẹ tún kèwé ebi eh. ọmọ bíi ti rí yìí o. o lè yí ẹ ọ ọmọ ọlá ni ọ gbogbo ara rẹ kìkì ajé ni. lóòótọ́. Eh, àmọ́ kàn jẹ́ pé bí bàbá rẹ ọba papòdà àti jẹ́ èèyàn rẹ ó nira díẹ̀ o. kò yé mi bàbá. Ah, kò lè yí ọ àmọ́ ìmọ̀ràn tèmi ọba gbà ọ ìmọ̀ràn tèmi ọba gbà ọ ni pé kọ́ ọ má gbójú lógún torí wọ́n ní agbójúlógún fúrẹ́ fòṣìta kọ́ ọ má gbójúlógún kó bọ́ sódì ìlú kọ́ lọ sílùú òdì kejì kọ́ ọ lọ ṣiṣẹ́ ajé kọ́ ọ wá wọnú ìlú ìwá kọ́ ọ kọ́láwá kọ́ ọ kọ́láwá kọ́ ọ wọnú ìlú yìí tún lùtù fún kódà bó ṣe ṣe kọ́ ọ wá. ó rí má gbójúlógún o. ibi tẹ́ ẹ sọ̀rọ̀ èdè ó ti yé mi kọjá bẹ́ẹ̀ èmi náà ń wò náà gbogbo ohun tí wọ́n ń gbélé mi lọ́rùn lẹ́nu jọ́ ó lágbára jẹ̀mí mi lọ ẹ̀mí lọ ọmọ ọdún mélòó ni mi wíwé bàbá rẹ lónìí bí bàbá rẹ gbogbo dúkìá gbogbo kò jẹ́ fi hàn mí ó lágbára díẹ̀ ìyẹn gbọ́dọ̀ fura sọ́ra rẹ̀ lóòótọ́ mo ṣàgbọ́tàn tìyàwó bàbá mi tó yẹ pé díẹ̀ báyìí ló kù kó rán bàbá mi sọ̀rùn torí ogún à ń bọ̀ torí èmi tí wọn ò lóye tí wọn ò léwé tí wọn ò légbògi. <laughs> lórí èwo ti jẹ́ nìyege má jẹ́ kí bàbá rẹ̀ ó ṣe ẹ́ ní ọ̀kan náà mú bí hmm. kọ́ máa rìn ọ lọ sí. ẹ ṣe ọkùnrin ògé sí mo dúpẹ́ ẹ wò ó yé mi ó yé mi apó òde àná òde ayọ̀ láàmú lọ orí náà tó fún ọ lánàá tọrọ pọ́nlé lójú agbon àmọ́ ń gbà tí ní ìpadà rẹ àpótí nígbà mo wá délé máa ní à ah, ìmọ̀ tọ́jú ọlọ́yọ̀ bó ṣe yẹ kí n tọ́jú rẹ àmọ́ síbẹ̀síbẹ̀ nǹkan àlejò rẹ mo bá tọ́jú rẹ ni o ṣé ọ tẹ̀lé ń délé báyìí nísìn kí ló fún ọ wá gba nǹkan àlejò rẹ. bàdàmọ́sí èmi ni egbòse tí ó sọ̀rọ̀ tó lòun fàárọ̀ wa mi iṣẹ́ mi mo àtúnyẹ̀ láàyò bí bá ti lu yín inú mi ti dùn ọlá ayé náà mo ń jẹ. ọ̀yá dàálẹ̀ kí n gbúròó lù. bàdàmọ́sí dára inú ní lọ mi. ọlọ́yọ̀ ọlọ́yọ̀ ń wọ̀ dára ó ti débi ọrùn mi báyìí. ó ti débi òkè ọrùn olódùmọ̀rẹ́. pé kí ayé ẹni pẹ́ kí ọrùn o ọba lókè mọ̀ jẹun pàdé ọlọ́jọ́. pé kí ayé ẹni pẹ́ kí ọrùn èèyàn máa kúkú sí èsì rẹ̀. kò yẹ kó kú báyìí kò yẹ òun ló ní kí n lọ gba lágbàrú ọ̀nà lágbàrú ó gbowó inú kò rí ọkọ̀ rẹ báyìí. ìjọba ló fi kún dénú ọkàn ọkọ̀ rà dé ìgbẹ́. ẹ̀lẹ́ kò ní àní rírú ẹ̀ mọ́ elédùn ọba adáwọ̀ bí dúró ẹ̀kọ́ àtẹ̀mọ́ra. ẹ̀lẹ́ bàbá wa hmm. ẹ̀kọ́ àgbà hmm. àní rírú ẹ̀ mọ́ baálẹ̀ ni a ṣe ń pẹ̀lẹ́ irú ò ní sọ̀kan wa mọ́. ẹ kú ọ̀rọ̀ yẹn ikú tó fi àgbàlagbà lẹ̀ tó mọ́ bẹ́ẹ̀ kéèlò irukú irukú òlu tó bẹ ní ẹlẹ tó mọ̀ wọ́n tó tó fòsì tó mímì rí lọ. orí bàbá rẹ dúdú ọkàn á ọ̀rọ̀ adé igi. èmi nígbà tí ọlọ́run ẹni fọwọ́ nínú ọkọ èmi nígbà tí ọlọ́run ẹ̀wọ̀n mi yìí. ẹ ṣé o ẹ ṣé o ẹ kú àbọ̀dídé o. Hmm. abẹ́ ẹ̀gbọ́ bí hmm, bàbá ẹ̀yin ni wọ́n bá sọ̀rọ̀ ṣe gbọ́ ẹ bá wa mójútó ìgè dáadáa. Hmm. ẹkún pọ̀. tìyàwó bàbá rẹ̀ kékeré wù. ẹkún ẹ ń pọ̀ jù. ẹkún ń pọ̀. ẹgbẹ́ ìyẹn sunkún látò ní dọ̀la. ẹni ó sùn lè dé. bẹ́ẹ̀ ni ẹ wá wò ó kí wọ́n mọ́ra rò kàn torí gbogbo ohun tí bàbá wọn fi ilé àwọn náà ni wọ́n mójútó kò sì ní í bàjẹ́ o. Mm baálẹ̀ ni a ṣe yín pẹ̀lẹ́ o ẹ àtẹ̀mọ́ra o elédùn ọwọ́ wa pẹ̀lú yín ojú òní tì yín àátùn dọ́dọ̀ yín ṣe ẹ ti gbọ́. bó ṣe rí yọ̀dà ayan yọ̀dà fún ọ. ẹ bá ń kí bàbá lẹ o. irú ẹ̀ mọ́ o owó lédè o ẹ ṣe o àwọn gbà o. ẹ ṣe o ẹ ṣe o. ọ̀dọ̀ wọ yín o. Ọlọ́run. kì í jẹ́ ti bàbá tọmọ kọ́ mọ́ làálàá o. ẹ ó dọwọ́ Ọlọ́run. n bá ti wọ káàsì kan gba abẹ́rẹ́ ilé wa ẹ mọ̀ fẹ́ kó sera yín lè sọ. àkókò ṣokó àṣokó. máa wo kòtó. ẹ ṣeun bàbá. ẹ rọra o ẹ rọra o. máa wo kòtó. ẹ kú àgbà. máa kà lọ. o rí sórí láti ibi tá a ti ń bọ̀ lọ́hùn hmm. láti ibi tá a ti ń bọ̀ lọ́hùn tẹ́ ẹ débi kùkùté yìí. tó wáá fi lọ síbi ti bàbá aláùsá tẹ́ ẹ dáàlà bàbá aláùsá lọ́hùn ara ń dé àbúrò bàbá rẹ lónìí ó rí látẹnu àlá àti bàbá aláùsá tẹ́ ẹ dé abúlé lọ́hùn ti bàbá rẹ ni. máa ká lọ. Hmm? kí ló dé. Hmm. mo ti ro àwọn nǹkan kan lọ bàbá àṣé lóòótọ́ tí kò bá ń súnmọ́ àmì ara mọ́ sọ ni gbogbo tẹ́ ń fi hàn mí lónìí pátá ni bàbá mi ti fi hàn mí kó tó di pọ́ lọ́jọ́ dé bẹ́ẹ̀ ni sì ń tẹ̀ mọ́ mi létí kí n má jẹ́ wọ́n jẹ mí máyé kí n má jẹ́ wọ́n jẹ mí máyé. tó bá jẹ́ pọ̀ rẹ̀ tí ó jẹ mí máyé ni kí mo fẹ́ ṣe. bàbá ẹ ṣeun. ǹdè ǹdè ǹdè a gbọ́dọ̀ ṣe ẹ bàbá rẹ̀ ṣèyàn bẹ́ẹ̀ wọ́n sì ládìí èyí kó ká dé yẹn <laughs> tí wọ́n ti bá bí ni yóò bí mi. ọ hmm. oh, n gbọ́dọ̀ ṣerú ẹ. Ah, ẹ ṣeun bàbá o. ìgé o hmm? ṣé bàbá rẹ tiẹ̀ rántí sọ ma pé. ṣínú ṣínú bá ṣàwọn àbáṣí ṣí àyàfi ọkọ ẹyọ. ọ̀dà ń gbà náà o bẹ́ẹ̀ bá jẹ́ àwọlé sẹ́sà lè sin akẹ́pà lẹ́sẹ̀ dàbí ẹ̀. mo fara mọ́ yùn èmi náà mo gbàbẹ̀ lọ ibi tí mò ń lọ. dúró bẹ̀ dúró bẹ̀ gbójúbọ́ làbí kí náà ti ń porúkọ tí. Adùnọlá. Ah, tó máa ṣe ní gbogbo ọkọ orí òkun nípa ìmọ̀ràn gbẹ́ wà ni <laughs> gbójúbọ́lá ilé ẹ wò ó. ọba jẹlé yín rún. ọ̀nà rẹ gbójúbọ́lá. ọba lè ọ lójú ọ̀nà. ẹdẹ ah. <laughs> akẹ́bi ẹdẹ òun. baálẹ̀ mo mọ̀ tá à ń jẹ́ lu wa yìí ọba aládé ní ìsìn ìjẹ́lé rún. ṣé o gbọ́ nǹkan tó sọ. <laughs> adùn. yóò ní òtún sọ irú ilé irú ilé ọ̀rí èso fún bàbá mi ó ní nǹkan sí fojú rẹ rí orí olójú kòkòrò yọ ní ìkàyàn sí ní pẹ̀lú wọ́n ti sọ̀rọ̀ yín gangan la bá ó lè ní ìkọ́tà ẹ̀ṣẹ̀ ò dá olójú kò mọ̀ lọ. ẹ̀gbọ́n mi sí ọ fàyè rẹ lóde. Ige Ige ah, Ige kí ló dé. Ige Ige kí ló dé. Adùnọlá lọ́gbà létí òun Adùnọlá torí pé orí gbọ́jú rárọ̀ mi. ọmọ balẹ̀ tí o sì ń kankan. ọmọ balẹ̀ ìgbónára nu ìyàfẹ́ sì lèyí tó fi jẹ òun ìyàfẹ́ nu wo má bínú o rí ó fẹ́ ká lójú rẹ̀ ìgbà tí ọbẹ̀ délé yóò ti ká lójú rẹ̀ ó fẹ́ ṣe tẹ́tẹ́ mú èèyàn wá bẹ̀ ọ́ má bínú o. ìnígbà o bá mi obìnrin gbá mi létí ń ṣe tèmi di. ọ ṣe kí ni wo má dáná kú dánwò má dáná kú dánwò ọmọ baálẹ̀ ni ìyá afẹ́ nu o ó fẹ́ ṣe tí wọ́n wàá bẹ̀ ọ́ nísìn o tó yẹ ọ ọ fẹ́ mú yàn wá tí wọ́n wàá bẹ̀ ọ́ ọ fẹ́ ṣe tẹ́tí ọ̀kan lójú rẹ̀. ń ṣe tèmi. ige. Ah, nǹkan máa ń bẹ o. bàbá bí mo ṣe kì báyìí ní gbogbo ara mi ṣe gírí àmọ́ bí bẹ́ẹ̀ jà àrọ́ mo ní omú ẹja òjijì lọ lọ mú un òjijì lèyí tó mú jẹ orí òjijì un iṣẹ́ fi ń ṣe ọ yàtọ̀ sí ìta àǹfẹ̀jà àrọ́ ṣe àlùwò là ń fẹjọ òjijì ṣe hmm. tá a bá mú ewé iná tá a mú ewé èsìsì àtòkà bàbà hmm. tá a bá pa gbogbo ẹ̀ papọ̀ tá a kó <laughs> ó ti dòṣà. kàṣà. orí ìwọ gan tó lò ó gbọ́dọ̀ fòríra wọ́ kó tó di pé ó fi bọ́wọ́. kódà gan béèyàn bá lẹ́sẹ̀ mẹ́sàn-án tá a bá parí iṣẹ́ rẹ̀ tá a bá gba báyìí lẹ̀ ni. àkíkà. kára ó lè wá. <laughs> oúnjẹ balẹ̀ ǹlẹ́ o ṣé ká sọ̀rọ̀. bàbá alágbèbá baálé ló ní kẹ́ fojú kà wọ́n. ọ̀dà kò burú sọ fún wọn pé àìbó ń ṣẹ́rìn èmi náà ń bọ̀ mọ́kàn wọn la tán sọ fún wọn sí ọ̀wá sí baba kí ló tún bẹ́ẹ̀ tí ó ṣe é ṣe kọjá pé wọ́n ti ti gbé nǹkan láàfin nu káàsà wọ́n ti gbé <laughs> nǹkan nu. tó rira tó rira àní kí ni àbúrò rẹ fi ṣe ọ kó o tó pa ọ dáhùn àánú rẹ ṣe mí wo afẹ́fẹ́ ti fẹ́ àti rídìí adìyẹ gbogbo ìlú ti mọ tẹ́ ẹ̀ sì ti lè jó ọkọ tí wo àti àbúrò rẹ̀ ń jà sí ayé ti gbọ́ kọ̀tán ìyá rẹ̀ ọjẹ́ túbọ̀ tẹ́ nínú wọmi bí ajé ọ̀rọ̀ yìí bá ṣí mọ́ ọ lórí ńlẹ̀ yìí gbogbo ìlú yìí ní tí wọ́n fojú rẹ̀ rí ọjẹ́ wí fún. tó rera bó ti ṣe gbólóhùn kan ìwọ náà sọ. kí ni mo fẹ́ sọ sí nǹkan tó wà nílẹ̀. Ah, ah. tó rera. padà wá nìyí àfi bọ́ bá ti ní ìyá mi ìbò mi nìkan. kí lẹ pè mí sí o. àfi kọ́ lóun ọba ọmọ mọ̀ṣẹ́ ọlọ́mọ ọ̀sán tí kó pópó báyà rẹ̀ ńgbà bàbá rẹ̀ wá ń bá ọ sọ̀rọ̀ tó wá bínú kó òun wájú rẹ̀. ṣé nǹkan tó jẹ mọ́ tèmi náà ń béèrè lọ́wọ́ mi ṣé mo lè pààyàn ni. Eh, bí wọn náà sì ṣàlàyé bọ́rọ̀ bá ṣe rí ni ńgbà wọn bí ọ léèrè ọ̀rọ̀ ọ sì ṣàlàyé ń bọ̀ wá ká gidi bolẹ̀ nísìnyí kọ́. ìyá mi ẹ tẹ dúró náà àlàyé kí mo fẹ́ ṣe gan fún bàbá mi ó dáa gẹ́gẹ́ bí ẹ̀yin tẹ́ ẹ bí mi tẹ́ ẹ wò mí dàgbà tẹ́ ẹ dẹ̀jẹ̀ sí mi lójú ìjẹ́ ẹni nígbàgbọ́ nínú mi pé n ò lè pààyàn àbí mo lè ṣe. ìyá tó rira ẹ̀yin náà nígbàgbọ́ nínú mi. wo ikú kan náà ló sáà pọ̀ ọmọdé yìí ikú tó sì pàbúrò rẹ̀ yìí ó mú fura lọ́wọ́ àbí ńgbà eégún àti ro wọlé téèyàn àti ro jáde ṣé ṣé òwò amúfura dání. ó túmọ̀ sí pé mi ni mo ṣe àbí ó ti dà. wani wani ń bọ wá ń lọ ní ìsìn tó rẹra. ẹ mọ̀ ní sọ wí fọpọ́ òun ń bínú ni. wọ́n bínú nù ẹ máa ṣe àkíyèsí ọmọ yìí o ọjọ́ kìíní àná tó bínú ojú ọjọ́ méje rọ̀ ni ọjọ́ mi tó bínú sí ìyá ẹlẹ́kọ̀ọ́ ilé ìyá ẹlẹ́kọ̀ọ́ ó wó dànù ni tínú bá ń bi ẹ máa bu epo fún kó máa mú. ṣé o níbi ọ̀rẹ́. mo ń pàkíyèsí. mo bá tiẹ̀ lọ mo ní ọmọ bá tiẹ̀ lọ gbogbogbò wájú mi lọ lọ lọ lọ jèrè. ẹ ti á bínú. láwa ṣe báyìí lọ́rùn wa ọmọ yìí ó mọ̀ kó bá mi. ifá tí mo dá òtúrú kan ló yọrí yẹrí abìdí yẹrí yẹrí abìdí ya ọkàn sẹ lọrùn ẹ tù fẹ. tòótọ́ àríkọ̀ àríkọ̀ tàn sá àríhun tí ń ṣe ni à ń béèrè àríkọ̀kọ̀ ntọ́ bá rí ẹni tó pa ń lọ́mọ ni mo ní kọ́ wá jáde àrùn àríkọ̀kọ̀ yìí ẹ̀ta ni ẹni ṣe akọgun ìwòrìwò ọmọ adíjọ wo ẹ wo ọyá igé ige òun lòun lẹnu igé lẹnu tó pa mí. ige àdùbí lọ́pọ̀ àmọ́ balẹ̀ kí ni ìgé ń gbé mo ṣe. bàbá ẹ má ṣàròyé jìnnà ẹyẹ ah. kan ò ní fòkọ ẹyẹ ọmọ bà àmù. Ah. ẹkọ ọmú aláàmù kọ ọmú ni ó àmù ìgè kọ ọmú ìgè ni ó àmù báńkì sí. ọ̀jẹ̀ wo ti jẹ́ báyìí ọ̀fọ̀ mi ọ̀rẹ́ mi gbogbo tí mo bá bọ̀ sọ o sì ṣe ń ṣe ní ìsinmi ara rẹ̀ nù o gbogbo tí mo wí gẹ́lẹ́ ló ṣe ń ṣe báyìí sórí bó ti tún jẹ wá lónìí báyìí tọ́dọ̀la tọ́tún ṣèwà fún ara rẹ̀ níwà jẹ tọ̀tún wa. Eh, ọ̀rẹ́ mi kí ló ń wí ah, kí làwà fúnra wa fún ah. ọkùnrin kún bóun jẹ pọ̀. Ah, mo ṣeun ìdùnnú oh. mo nípa náà fẹ́ wà. ẹ máa kú ìjókòó. ah ige. ṣé dáadáa lọ wà ẹ àdúgbò ẹfọ lóhùn. pẹ̀lẹ́ ìjẹ ọsìn kan jú bí. mo ń gbọ́. Ah, ah. oúnjẹ rẹ mo bọ gbé wá yìí mo kí bí ó ti máa pa ọ. <laughs> ṣé mo ránṣẹ́ sí ọ nílé yín pé ebi ń pa mí àbí ní ọba ń gbóúnjẹ wa. Ah, ege èyí tó wí ìwé kùdìẹ̀ káàtó àbà ó sáré tó gbé mi lẹ́yìn wà bọ́ nílé ni ó sì fọwọ́ wọn ó sì fi wù mí kò sì jẹ́ ṣe báyà rẹ ló bọ gbóúnjẹ wa fífẹ́ jẹ́ ẹ̀ dákun mọ́ bínú. ẹ lélẹ́ o. wuyọ́ kọjá jẹun ibi wọ́n lọ gbóúnjẹ òun wá. ẹ wulẹ̀ mọ́jẹ̀ kí mi ò sì kẹta ń ju mọ̀ràn yóò gba bèrè. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọba gbọ́ba gbé ẹnu pẹ́rẹ́ wọ́n fọ́n gilẹ̀ ẹnu ọ̀ya ẹ̀ wọlé wa ẹ bá mi ẹ bá mi ẹ bá mi. ẹ dákun o ẹ wá ẹ mú sùúrù ẹ dákun ẹgbẹ ẹgbẹ ẹgbẹ ndé ndé wọ́n fọ yín gidi lórí lẹ́ẹ̀kọ́ tọ́kọ̀ kan kí ló dé. bàbá dákun bàbá ẹ dákun bàbá. ìjọ ìmọ̀ọ́sẹ̀ ìjọ ẹjẹ ẹdùn náà ẹdùn náà kí mo ṣe. èmi là ń jẹ. ẹran ni bọ́ọ̀dì mú kúkúkú. ọgbẹ́ o. kí ni oúnjẹ lásán kọ́ lóúnjẹ tí mo gbé wá. ìgbà dẹ́ndẹ́yìn. níwọ̀nba ìgbà tó o ti sọ pé ìfẹ́ rẹ ò gbilẹ̀ lọ́kàn rẹ̀ ìwọ sì ni ọlọ́run sun ńláparò kú sí ohun tí mo wá fún ọ yìí ó dìgbà tí oòrùn tí ò bá rí òrí yọmọ téèkan náà sì ṣe dandan mọ́wọ́mọ́ ìnìfẹ́ rẹ kò ní gbilẹ̀ lọ́kàn rẹ̀ èmi sọ bẹ́ẹ̀ fún ọ. ẹ ṣeun bàbá. mo tú ilé ìdára mi o èyí yẹ kí ọmọ sá fún mi ọ mo sí nǹkan tó kú báyìí mo kàn fún gbogbo ilé tó ń ṣe ìkọ́ ní òpè wa ní àtìkè mọ́bi tó máa rákùnrin yìí lọ ah, já lọ já lọ mo tú. yọ̀rọ̀ èmi ni o. ìwọ ta ni. èmi ni o èmi ni. àbájọ gbọ́dọ̀. ẹ ò mọ. ṣé o sì. kò sí. láàjì. ìyá gbọ́njúbọ́lá ìyá kun gbọ́njúbọ́lá mo fẹ́ rí. àbí mo gbọ́njúbọ́lá ti lọ ṣe bàbá. ọ̀rọ̀ o ẹ bá ń pè é ẹ bá ń pè é mo gbọ́jú bọ́lá gbọ́jú bọ́lá olórùn ìyá ó ìyá mi ah, ah. mo gbọ́jú bọ́lá olólùfẹ́ mi jí ìkìtì mo jí afẹ́fẹ́ ìfẹ́ rẹ̀ fẹ́ sí mi rẹ́ ọkàn mi ṣàfẹ́rí rẹ̀ agbè mi ṣètò sí dàrú olùkọ́ mi ṣètò sí dàrú òsùn ah, mo gbọ́jú bọ́lá olólùfẹ́ mi olólùfẹ́ mi gbọ́jú ìfẹ́ mi gbọ́rùn ìfẹ́ mi gbẹ́rùn ìfẹ́ mi gbọ́gìnìtì lọ́kùn mo fi mí sílẹ̀ ìfẹ́ rẹ dàbí gbogbo ìfẹ́ rẹ ó dàbí gbogbo tó takò sórí ẹ̀mí mi bí pani fatu ó sì ti kẹ́mi mi ọbọ̀. ìyá mi ẹwọ mi ràn ní. Ah, mo fi mí sílẹ̀. wo owó ẹran. síbẹ̀ ni mo kọ́ pé jẹran nu. ọlọ́wọ́ ń dẹ̀ lámùbáyé. mo bójú bọ́lá olólùfẹ́ mi ó ń jẹ́ bá rí ibi níbí wọlé kí á ọrùn sùn làpá rò kú sí ilé mi ló kù sí àjọ ìlú rò. kíni. ìyá mi fi sílẹ̀. ìyá mi má jọ lọ. ó ní ìyàwó ni ẹ bá kọ fún un. ìyá mi ìyá mi. ó ní ìròyìn burú já lọ. ìyá mi ọmọ ìwé má ṣe mi báyìí ẹ má ṣe mi báyìí. Ah! ìyá abẹ́rẹ́ lẹ́yìn àṣìkí ni ẹ pé ọdẹ mi wọ́n kù sí ọ ọdẹ mi wọ́n kù sí ọ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ọ ìfẹ́ ìfẹ́ ìfẹ́. ojú rẹ̀ dàbí mojú ara gbéyàwó obìnrin wa kọ́. ṣe sáyé sẹ̀yìn yìí sọ wá sí ń bẹ̀ ọ́ lórí tambolo ilé ìgbé èèyàn mo gbódúgbò lọ lólùfẹ́ mi. Ah, ẹ gbà mí o àdùnkẹ́ gbà mí o ó gbà mí yé mo gbé mo ti lè rẹ́rìn-ín o níbo àwọn tọkọtaya wọn wá gbà lọ báyìí gbọ́njú gbọ́njú abọ́kọ̀lẹ́ ti ń bú ọmọ lẹ̀ ń làgbọ́n kankan mọ́ òun o. àwàdà lẹ́nu báyìí. sì wò wí pé àǹfààní wa ni bàbá àjọkọ̀dọ̀ jẹ́ fún wa ni bíi ti bò tó mọ̀ pé inú túbú tí wọ́n gbé gèsì bàbá àwọn alákòóso bẹ̀. ìwọ òṣèlú abẹ́rẹ́ sí ní nǹkan tó wọ́n fẹ́ títí tí nǹkan táwọn fi tẹ̀ wá lọ́wọ́ tí òfin bẹ́ẹ̀ yọ̀gẹ̀ kú nínú túbú tó wà. sí ò ṣeé ṣe báyìí. yóò ṣeé ṣe yìí. àmọ́ o. tá a bá sì lè faramọ́ gbogbo bí ìtìmọ̀ fọ́ bọ̀ láàbọ̀ láàkiri ìlú ni o nǹkan táwọn ń tẹ̀ wá lọ́wọ́ ó ní sùúrù náà yìí lẹ̀ fún mi aláàtìsí mi báyìí ló mà ti sára rẹ̀. ó ṣe gbọdọ̀ má má ti sára rẹ̀ ah. torí nǹkan bọ̀. kí èsì ọ̀rẹ́ rẹ̀ tí èsì kí òun tún lè sì ti lé ti dé gbogbo àdúgbò ti mọ̀. ẹ ǹgbà ń wá ni má kò wá ní ikú ah, kò sígbà tí gbogbo àdúgbò ní mọ̀ nǹkan tó ṣe ti lé fi jó ibẹ̀ ń lọ sí wa sọ́ọ̀nì jẹ́ ká mọ̀ tètè lọ kí bàbá àdúgbò rẹ̀ tó bá wá ń bí mọ́ dìde. sọ o ó yẹ jẹ́ lọ ó yẹ jẹ́ lọ ó yẹ jẹ́ lọ ah, mọ̀dùnú dákun mọ̀dùnú lórí ìlú yìí olórí burúkú tí mo fẹ́ sí ẹ ti mú ẹnu ìyá. Oh! ìyá máa jẹ mí o èyí tí ń ṣe mí ìwọ nìkan ló yé o ah. Ah. ìyá yín lábàá mi mo ti débi tí wọ́n mọ̀ pé o ah, gbọ́jú ìfẹ́ o ìfẹ́ ìfẹ́. Ah! láti ìsàgbẹ́ pè lọ́wọ́ àárọ̀ mínísítà ló bọ̀ ẹ̀mí lọ́wọ́ oṣù gbọ́dọ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ Talo, talo, ah. talo. Ah délékè. ẹ̀gbọ́n mi gè. Ah, ẹ mọ̀ nílẹ̀. ẹkújọ́ mẹ́ta. ó ní. ẹyin àlàmú ńkọ́. wọ́n bẹ́ ilé tuntun. ilé tuntun. táǹkọ. ẹ̀gbọ́n mi náà ni. àlàmú. wọ́n ah. wo náà pé ló bu sọ ara yìí pé ta ní ṣèyàwó. sẹ́yìn lásìkò tá a wà tí n bá rìn ìdọ̀tí tẹ́gbẹ́ mi bá gbà mú. Ah. <laughs> kò burú jálọ jálọ jálọ nsọ́nbẹ̀ nsọ́nbẹ̀ ńlẹ̀ ńlẹ̀ alamu mo gbìyànjú àyè. Alamu. o oh. Alamu. ṣe mí lóore àní ò ṣe mí lóore ara mi ò sì mọ̀ọ́re ọmọ kú lodò a ó sì ẹyọ. ọmọ ajá bàbá màmá ajá arúgbó ọmọ arúkú ọmọ arúkú ọmọ arúkú rọjà máa ta òkúta ẹgbẹ́ rọjà tí ò ta ẹtún wọ́n gbókò ń padà wá sílé ọyọ ọyọ ọyọ ọyọ ọkù bí òkìní táwọn ọmọ olúwo fi adé fi í ṣe wíńbọ àlàmú máa dákọjọ gọjọ bíbí bàbá rẹ ló nílẹ̀ àlàmú àlàmú máa hm? jẹ yóò rí rẹ lọ tí hm? báwọn bàbá rẹ ti ń ṣe. àlejò aladu ige ọ̀rọ̀ mọ́sà. bó lọ jẹ. ọjọkọ ọjọkọ. ẹyin lékè ọlọ́wọ́ wọnúlé eh. ọlọ́run bá ń gbẹ́mi wá fáwọn àlejò ah, ah, ah. ige sáyà mi ni. Hmm. ọ̀rọ̀ pọ̀ mbẹ́ eh, ọ̀rọ̀ pọ̀ mbẹ́. ẹ ige. alamu njó o sì jó o njó o máa lọ náà. Hmm. ẹ ò mọ̀ pé ń bi ká dijú báyìí ká lajú hmm. ó ní ìgẹ́ ọlọ́run àti ìkẹ́ rẹ̀. Hmm. a jẹ́ pé làálàá kan ò sí. ìbùkún ọlọ́run ní mú yàn lá. mo ń jọ babọkọ rẹ babọkọ rẹ babọkọ rẹ ẹni tata lọkọ rẹ dọndọndọndọ ní babọkọ. ìgè ìgè ó ti pọn mọ́ ọ jù ah, ọ̀rọ̀ tá a ti sọ tá a ti pàtì pé bí wọ́n nígbà àpọ́njú làmọ́ rí òdodo ni ah, obìnrin tó dúró tì ọ́ nírú gbogbo àsìkò yìí tó tún tẹ̀lé ọ dé yá yín obìnrin tó o lé tó o ní o mọ̀ lọ tó lóun ò lè fi ọ́ lẹ̀ nírú àkókò òpọ́njú yìí ah, kí ló tún fi ó ṣe. àṣà onírè lédè ní ọ wá sí pẹ̀lẹ́ o kọ́ mọ́ bá wa fàlẹ̀ ṣáyà kó o sì mọ́ bá fàyà ṣàlẹ̀. ipò ní wọlédè yín o ẹlẹ́dàá kó wáyọ ẹ sàmì àṣẹ ẹlẹ́dàá kó wáyọ. ìwọ ìyá yìí. ẹlẹ́dàá kó wáyọ ẹ sàmì àṣẹ ẹlẹ́dàá kó wáyọ. ọmọ tí wọ́n bá fún ọ ní nǹkan ò sí ilé. ẹlẹ́dàá kó ah, wáyọ ẹ sàmì àṣẹ ẹlẹ́dàá kó wáyọ ẹsẹ̀ òní wo lédè yín o ẹlẹ́dà kó wáyọ̀ ha ẹsà mi àṣẹ ẹlẹ́gbà kó wáyọ̀ ẹwọ́ òní re lédè yín o ẹlẹ́gbà kó wáyọ̀ ha ẹsà mi àṣẹ ẹlẹ́gbà kó wáyọ̀ orí òní re lédè yín o ẹlẹ́dà kó wáyọ̀ ha ẹsà mi àṣẹ ẹlẹ́gbà kó wáyọ̀ ọ̀pá òní re lédè yín o ẹlẹ́dà kó wáyọ̀ ha ẹsẹ̀ àmì àṣẹ ẹlẹ́dà kó wáyọ̀ ẹsẹ̀ òníire elédè yín o ẹlẹ́dà kó wáyọ̀ ah, ẹsẹ̀ àmì àṣẹ ẹlẹ́dà kó wáyọ̀ ojú òníire elédè ni o ẹlẹ́dà kó wáyọ̀ ah, ẹsẹ̀ àmì àṣẹ. mo ti àtẹnumọ́ rẹ̀ náà mo ti gbọ́. ire ìlú bàbá mi ire ìlú bàbá mi. àbọ̀rẹ́ rẹ o kí ló mú bọ̀ ọ̀bẹ. ẹ̀yin alamu. Hmm, mo ń dọ́lù. oyè wo ló ajẹ́ tó wà sórí wà sọ́run báyìí. Ah, Ige ìbéèrè ló béèrè àmọ́ bọ́lọ̀ bàbá gbé dídára rẹ̀ dé tọ́lá rẹ̀ bẹ̀rẹ̀ sí ní hàn lára ẹ̀dá gbogbo àwọn tí ń rí ọ tí ń yín mú wọn ò fẹ́ mọ dọ̀rẹ́ rẹ ni bẹ́ẹ̀ àwọn tó yẹ pé tó o bá sọ̀rọ̀ wọn ò mọ̀ ṣe sí ọ̀sọ̀rọ̀ rẹ wọn ò mọ̀ fi ọjọ́ yìí hmm. bó ti wá ń wò mí mo ti joyè ọ̀dọ́ọ̀lù hmm. mo ti jẹ́ tómi dán bẹ́ẹ̀ àwọn àgbààgbà gan ọ̀gbẹ́yìn ah, ah. àwọn baálé baálé ìlú wọ́n tún fẹ́ fi mí joyè torí kí ni wọ́n rówó lọ́ọ̀ mi yẹn o gbọ́ táwọn àgbààgbà ní òsì ní ń jẹ́ta ní mọ̀ọ́rí owó ní ń jẹ́ mọ́ bọ́ tán hmm. bàbá yìí sì sọ bẹ́ẹ̀ o àlàmúwò <clears throat> mi mò ń jọ. èmi náà fẹ́ rí jàjẹ́ gbogbo ọ̀nà tẹ́ ẹ gbà tẹ́ ẹ fi dọlọ́lá tẹ́ ẹ dọlọ́lá tẹ́ ẹ dolówó gbogbo ọ̀nà tẹ́ ẹ tọ̀ èmi náà fara mi jẹ. <laughs> Ige hmm? o fira rẹ jìn. mo fira mi jìn. fira rẹ jìn. bẹ́ẹ̀ ni mo fira mi jìn. bá wá rí bẹ́ẹ̀ ó ti dá lájé ọ̀dọ́ lọ́la ọ̀dẹ lẹ́ni òòrè yìí tí ń wá ti fún wọ ń bọ̀. má ṣe tókè ní tókè yìí o ó díjú ó mú kàn ní ẹ̀ náà méjèèjì. Dayọ̀ èyí tí ń ṣe fún un yọ yàtọ̀ sí tọ̀dọ̀ tiẹ̀ orí kádàrá táyé yọ yàtọ̀ sí ti kẹ́hìndé àyẹ̀mọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ láyè ìwọ rẹ̀ gbẹ́jà ńlá orí tí ń ṣe fóun yóò wọ́wọ́ rẹ̀ wúwo ju tiẹ̀ lọ kódà ọ̀fẹ́ tán máa gbàlù lọ́wọ́ rẹ̀ àbínú rẹ̀ o tí bá bínú rẹ̀ ní mú wá. ọwọ́ àwa òdìdí ẹni náà. òdìdí ẹni tó wà nìyí sọ ọmọ pẹ́lú mi wà oṣù mẹ́ta o lè má fọwọ́ kàn owó òṣùpá méje o lè má fojú kan owó débi pé yóò fọwọ́ kàn àmọ́ ojúmọ́ ò ní mọ́ kálágbé ọmọ àtọrọ kọ́wọ́ alágbé ọmọ àbáwò. ojúmọ́ òsì ní mọ́ káwọn èèyàn má tọrọ àná alágbèlọ́ wà wá títọmọdé tàgbà ń ta lọ́rẹ tí ń fọwọ́ ba owó nígbàkúùgbà nígbà tá a bá ṣe gbogbo ètò wa tán ayọ̀ǹda rẹ̀ kọ́ máa lọ ní ànípa o àmọ́ gbogbo gbogbo owó tó yẹ kọ́ gbà àrọ́mọdọ́mọ àrọ́mọdọ́mọ rẹ̀ tó ti gbà sẹ́yìn rẹ̀ wọ́n máa náà gbá lẹ́rìí bàbá o lẹ́rìí ẹ fi bàbá o. ó ṣe àbò ṣe ṣe bàbá àbá tí ẹ kú ṣe bẹ́ẹ̀ni náà ń bẹ ó lówó àbò lówó lọ́wọ́ tí ẹ kú ní ní ó bẹ́ẹ̀ni náà bẹ ọ́ ní àbò ní náà ìnà ìwọ tí ẹ kú ní náà ọ̀kárí ìbámu kínní mi bẹ́ẹ̀ ti wá ṣètò ẹ gbalagbé ọ̀hún wa tẹ bá ti gbé wá iṣẹ́ ti ṣe ni. àwa wa. ẹ wà bẹ́ẹ̀ lọ. ìkàbọ̀ o. ní fìlà rẹ kò fìlà rí ọyà máa fìlà rí kò fìlà rí rẹ yìí kò. ọyà gbèrè lọ́wọ́. aláàjì ẹ yóò kú ní èsì gbogbo ohun tí n bá pè é agbọ́dọ̀ pé a bá ti pè é lọ́wọ́ kan ẹ yóò kó èyí yóò kú pé ni. ọyà pàjẹ́ polóbi o. pàjẹ́ polóbi o. pàjẹ́ polóbi o. pàjẹ́ polóbi o. pàjẹ́ polóbi o. pàjẹ́ polóbi o. pàdé ẹni. pàdé ẹni. pàdé ẹni. pàdé ẹni. nẹ́tẹ̀tẹ̀tẹ̀tẹ̀tẹ̀tẹ̀tẹ̀ gbọ́rì. ọ̀yà pàdé ẹnì kí n dolówó. pàdé ẹnì kí n dolówó. pàdé ẹnì kí n dalájé. pàdé ẹnì kí n dalájé. pàdé ẹnì kí n dẹlẹ́ni. pàdé ẹnì kí n dẹlẹ́ni. pàdé ẹnì. pàdé ẹnì. ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà wa lè tó wà. Ah, ó ti ẹ̀rí mi ti kárí mi. eré ọ̀fẹ́ wú o ah. eré ọ̀fẹ́ gbájú o. Ah. Ah, yóò bá nídìí obìnrin jọkúrú máa bọ̀ yìí máa bọ̀ yìí. ó àwọn ní agbẹ́ni náà tí wọ́n ró gẹ́gẹ́ tí wọ́n kàn dúdú rù. bọ̀ ọ̀yà ọmọ bẹ́ẹ̀ ni ọ̀yẹ̀là ọ̀yẹ̀là kí n rìn ọ̀yẹ̀là elégédé tẹ̀ náà rìn ọ̀yẹ̀là ọ̀yẹ̀là kí n rẹ̀ yìí kí n rìn wájú torí aládùúgbò tí wọ́n tẹ̀ tẹ̀ á lé ọ̀yẹ̀là bá fẹ́ mọ lójú aríran ọ̀yẹ̀là. ṣe sọ fìtílà àfitínàbà gbogbo ohun tó fẹ́ kí n bẹ́ẹ̀ ṣe mo ti bẹ́ẹ̀ ṣe o sórí ọmọ tí ọmọbìnrin kejì bí lọ́kùnrin mo ti gbé sẹ́gbẹ́ ìyàwó ẹ̀ mo ti gbé tìyàwó ẹ̀ mo ti gbé sẹ́gbẹ́ tiẹ̀ o ti dán bẹ́ẹ̀ ṣùwárì ohun tó dọ̀kan bá dé kò tún gbọ́dọ̀ ríta o torí pé ẹ̀tẹ́ awòsèré òun lè rín ọ̀gbẹ̀rì má jẹ́ kí tí mi gbọ́. ṣé wàá rí ìyá wa ṣé rí ń tẹ́ ṣe fún mi. Ah! èmi àgàn èmi àgàn ọlọ́jọ́ pípẹ́ ẹ sì sọ mí dọlọ́mọ ẹ mọyì ẹgbà tọdún tí àbíkú ti ń dà mí láàmú ni ẹ má jẹ́ ń ka iye ọdún náà èmi mo wá dọlọ́mọ ìyá wa ẹ wò oṣù báyìí ni ṣe wá rí fún tẹ́ ẹ ṣe yìí fún tẹ́ ẹ ṣe yìí ẹ wò obìnrin yóò ṣe gbó tó ni ń jọ yín lójú. ẹ ṣeun gan. ọ̀yẹ́ wàá lọ tọ́jú gbogbo ohun tó mò ń lò kó má kó bọ̀ kó oríire. Ah. <laughs> ẹ ṣe òyà wa ẹ ṣe òkú ọmọ dáadáa lọmọ náà ọmọ dáadáa ni. má wàá pẹ́ o. Ah. ọmọ yìí ọmọ burú ó burú o ìyá tó bí ọ́nà ló mú wá lọ́fẹ́ fi tajẹ́ ìyá tèmi ti kú bàbá ìyá rẹ̀ wo ló kú tó kọ́gbẹ́ lọ́hùn ìyá ìwo ló kú a ní o mú o ní alágbèéwá ọ̀ wá lọ ìyá rẹ̀ wá o fẹ́ fi ṣe àfìrà àfìrà wá lọ yẹ lọ yẹ kú mẹ́. Ah, bàbá wo ọlọ́run ti ẹ̀sìn ó ti ń ka kókó erí náà lẹ́tẹ̀lẹ́ ko tó wọ wèrè ah. ó ti bẹ̀rẹ̀ nínú máa gbé yẹ lọ ó dá padà síbi ó ti gbé wá ah. máa gbé yẹ lọ máa gbé yẹ lọ ọyá gbàdìyẹ lọ́wọ́ rẹ̀ ọba délé ọ̀pá jẹ ah. kọ́rọ̀ ló lè dojúrú dáadáa ọyá yá yá yá yá adìyẹ ni ọgbọ́dọ̀ jàgbádọ́ wá o ọyá yá yá yá yá yá. òun dáa gbé kínní wá òde. bóyá gbé bóyá gèrí ẹ lóso lóso lóso lóso lóso balẹ̀ àkúrá bí dàdà gbèrè balùwẹ̀ afẹ́ kùn bí a ti gbọ́n lé ọkọ bẹ́ẹ̀ náà la gbọ́n lé àlè gbogbo àpàdé àlùdé tí wọ́n rò pé wọ́n gbọ́n wọ́n mọ̀ ọ́n gbogbo ìmọ̀tẹ́ kú ọba di òkúta ní òtù ọmọ tí òtù ní mọ̀ wá jìnnà sí ìbọ abẹ́lẹ́rù ẹ̀ wọ́n lẹ́yìn tí wọ́n ègbodò. ẹni tá a ní ẹmú amúlẹ̀ lè mọ́. abẹ́jú sọ́ọ́ túbú ni ah, túbú náà ni ẹjẹ́ ó kú sí. Ah, ah, kò rí bẹ́ẹ̀ bàbá kò síbi tí àwa dé kódà gan akọjá sí ìlú òdì kejì lọ́hùn ààrẹ ń tójọ́. ẹ rẹ nìkan kan ẹ kí lè wá sí láti jẹ. kódà elédùn àlóyọ wà ẹ apalẹ ẹsẹ tán díẹ̀ ló kù. ẹ pààyàn bẹ́ẹ̀ pààyàn wọn pààyàn ni ẹ̀yin náà kú mọfin ìṣẹ̀lẹ̀ alẹ yìí bẹ́ẹ̀ yẹn pààyàn wọn pa ni. sẹni o sọ. torí ẹ náà la fi gbalé lọ la fi gbà fún. ẹ̀rọ ẹ̀bá rẹ̀ sùn lé ni orí yín ò tiẹ̀ wá pé kankan mọ́. níṣẹ́ kóore lé kóore sùn. ẹ wàá rí ẹnì kankan mọ́ bọ̀ ẹ rí gè ẹ̀rí kankan mú bọ̀ náà méjèèjì ah, kódà ṣé bẹ́ẹ̀ ti wí fún bàbá náà ń gbà bàbá bá dénú sọ́wọ́ lẹ́ ń sọ àwa wíta dáì wí ìwọ́n ni wọ̀ rélé èdèlé ọba wa ọba sùn ni ọba lọlé kò rèé sùn èmi àkùn níyín àkùn àkùn lẹ́yìn méjèèjì iṣẹ́ pàlà bí ajá lámì òṣèré atámọ́ra yòòrò kí ni àbá ká ẹ lẹ́wọ̀ àbá kára ó lé o kára ó lé kí ẹ gbọ́ òṣèré gbẹgbẹ o gbẹgbẹ o ara ó lè o. ọ̀tún kí wọ́n bá bọ̀. ẹ ṣàlàyé bẹ́ẹ̀ bọ́rọ̀ ṣe jẹ́ fún bàbá. a gbìyànjú àmọ́ kókó gbìyànjú wa àbúrò já sí pé ká rí mú wa kò síbi tí àwa dé bàbá bẹ́ẹ̀ bá ṣọ́ọ̀ṣì okan àgbo dorí ìwú. ẹ rẹ ń tó jọ ẹ rí gè ẹ rí jọgọdọ. ẹwà ń bọ̀ nílé. kò ní dúró ń tòsí lórí ẹ bọ́ bá rí bẹ́ẹ̀ á jẹ́ pé oògùn òòkan àgbo dorí ìwò nù. bẹ́ẹ̀ bá irí mú bọ̀ ṣé di ni. ara ń tèmi ń sọ fún yín ń ti ń sọ nù kẹ́ ẹ ọ̀dà tí ń mọ̀ pé bẹ́ẹ̀ tí ń m tí ìmọ̀ bá wá wọn lọ yẹn bá ń bẹ nínú òhò rẹ̀ mú òkun ẹ̀ kí wọ́n máa wà nú afẹ́fẹ́ mú òkun èmi èmi èmi ní à èmi gúdúgúdú àbẹ̀yẹ já ṣe o bàbá ẹ mi lẹ̀ èmi ni mo sọ̀rọ̀ ẹ̀yin wá ẹ̀yin wá wá lọ ẹ wá wọn lọ ẹ̀ rí ẹ̀ ń kó bọ̀ rárá. le ọmọ tó ń pè ń lórí ah, wọn lè rí ọ̀tún lóhùn ọ̀bà mu wá gbogbo ibi tó bá wò òun ọ̀wà rí ẹ kó tún ọ. Ah. ẹ jẹ́ kó tún lè mú wọn. ṣe bá wo ni wọ́n àgbàlagbà ọmọ bí o ti dá sọ̀rọ̀ yìí ìyẹn àti ẹ̀ máa wọlé kéèyàn tó sọ̀rọ̀ àárín mi bàbá nìyẹn wà kọ̀ọ̀kan wọn sọ gbọ́wọ́ sáfìbẹ̀ ńlẹ̀. ọ̀dà wo àwo ọ wa bá ní tọ́sẹ̀ rẹ̀ ká tiẹ̀ mọ hmm. ilé <laughs> eh. wa kọ́kọ́ mọ ibi tá a dọ̀rọ̀ sí hmm. ní tọ́sẹ̀ rẹ̀ àmọ̀ eh. ibi tá a yà sí àmọ̀. ìdókò ìgbè mo ní sálọ. Hmm. ó yẹ ká ti wúwo láti gbọ́. Eh. Ah. tó ẹ̀yin ẹ̀jọ̀nù ẹ̀yin tẹ̀ ń gbénu afẹ́fẹ́ ẹ̀yin kúnnukún bà lóòlù ojú tó lójú tó ko níbi tí ìgè bá wà láyẹyẹ kí n mọ̀ o níbi tí ìgè bá wà ẹ fi hàn mí kedere báyìí. <laughs> ààrẹ rí ẹwẹ ní tó sá lọ ẹ wò parẹ ẹ̀hún ni o ìyẹn ìyẹn òye ni gèrè. a ti mú. a ti mú àwa ẹ̀yìn tirẹ̀ lẹ́yìn lẹ́yìn lélẹbẹ so. bàbá ẹ fọkàn bá a dárí ìgèlè mi ń wò yìí. mo ti sọ pé a ti mú un. Ah, ah, ah, nǹkan tó yà á ti mú un. kò síbi tó lè lọ. òun mo ti mú lọ́wọ́. ilé ilé mi ni. tọ̀hún ilé mi ni àwọn èèyàn bẹ̀ ní kàá kára ó lé bàbá o. èmi ọmọ àdìsá ajíbòògùn sọ̀rọ̀ ni. ọmọ àdìsá nù ọmọ àdìsá ajíbòògùn sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni bàbá. àwọn èké o tún ti fẹ́ mọ́ dín fáàárọ̀ rẹ̀ hàn yìí bàbá mi lọ́nà mi wá láti wá tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ yìí ah, ṣùgbọ́n gbogbo nǹkan tó ṣe pátá òní lára yóò gọ̀ ṣùgbọ́n fúnra ara ẹ lọ́fẹ̀ẹ́ nu ẹ sọ gbogbo ohun tó ṣe gà. ẹ kí lè wá lè máa sọ ẹ bá ní sọ yín sọ gbópo ẹ̀wọ́nú ilé wá bá mi àmọ́ síbẹ̀síbẹ̀ ayé tẹ̀sìn ọ̀jẹ́ bírù díẹ̀ bá ṣe sùúrù yọ jẹun tó jù bẹ́ẹ̀ lọ ọ̀wárí o ogún ọdún lónìí ọgbọ̀n ọdún lónìí kódà àádọ́ta ọdún lónìí gbẹ́ngbẹ́ng tòkè òkè gbẹ́ngbẹ́ng n ò ní kú ìwọ náà ò ní kú àjọmọ́ gbádùn ni àmọ́ káṣẹ̀ wàá pọ́ bá rí bẹ́ẹ̀ gbogbo wàhálà tá a ṣe yìí kọ́ ọmọ gbádùn rẹ ni o. Hmm. gbogbo ohun tí bẹ́ẹ̀ <laughs> bá mi o. ọ̀gá rẹ̀ la ẹ̀yà dédì rògbò lọ. ṣé mo tó rẹ́ mi fẹ́ ṣe láti gbà tó mọ yìí. pẹ̀tà o pẹ̀tà o ọ̀yà gbogbo nǹkan tó gbé kọ̀kọ̀ sí pátápátá ọ̀yà máa wí jáde. kìtàn kìtàn. ẹ ẹ ṣé ti gè. igè ẹni ó jogún kò dàbí ẹni ogún gbè kò rí bàbá rẹ tí ń fi oko hàn òun lòun leléyìí òun lòun lóko gbó òun lòun lóko bì òun lòun lóko ọ̀pẹ oko kòkó tí bí ń hàn kàn fẹ́ pa ọ́ dànù lásán ni ẹ jẹ́ wá gbéra báyìí o gbogbo tí n bá bẹ̀rẹ̀ sọ ní kò gbọ́ o ìlérí tó ń lé lọ́sàn-án tó ń pè wọ́n gbẹ̀sán. le ben, c'est gwese ọ́ láwo àtàwo rọ́ ni ọ́. bàbá ẹ ọ̀rọ̀ lẹ́ ń wò yìí o ọ̀rọ̀ lẹ́ ń wò yìí o ẹni ibi rèé o ẹni ibi ìfàkóso lẹ́ ń wò yìí o. ẹ yẹ kí mi máa lọ. lọ́bọ̀ àbí àtẹ̀kọ́ fẹ́ kọ́ àbí tí ọ̀fẹ́ tí ọ̀fẹ́ dà. ẹ jọ bàbá ṣé kí n gbà mí lẹ́nu ẹ̀ kọ́ ọ mi mọ̀ kọ́ ọ mọ̀ mí kọ́ ọ mí ọmọ mi ọdún ọdún bàbá wo kò yẹ kó tí ọsọdọ wa ń bí. Oh! bàbá ti mú mi lọ́wọ́ bàbá ti mú mi lọ́wọ́. wo ẹ eh, eh, báyìí ni ẹ eh, wo ẹ mú ẹ mọ ọmú lọ sí gbàgede ìlú ni ẹ lọ́ọ́ dé ẹ dé ẹ má dé okó fàákù ẹ hmm. baálẹ̀ nìkan kọ́sẹ̀ gbogbo òdú lọ́sẹ̀ ní ẹ wo ń ṣe di ẹ jẹ́ kí gbogbo àwòrán àlù kí wọ́n dákù mọ̀jọ fún un. Hmm gbogbo òlú ni kí ọmọ tì í níkùmọ̀ títí tẹ̀mí èè bọ́ lẹ́nu rẹ̀. ẹ wo bàbá tó ṣe sí báńdẹ̀ báńdẹ̀. èyí tó bàbá tó lè ṣe gbogbo bí wọ́n bá lọ màá tẹ̀lé wọn débẹ̀. òṣò òṣì tó bàbá tó lè ṣe. ẹ má jẹ́ kó kó kú. ẹ ti ẹ ti ẹ ti fáyà lápá ìyá ká. wo ah, ah. èmi ti mọ̀ dáa fúnra mi tẹ́lẹ̀. àǹdí Leo, lé o àǹdí ó lé o àǹdí ó lé o. jókòó jókòó ìyá ẹ wo ẹ yàwó mọ wàá náà mọ èyí ọ̀fẹ́ pa kí ló mú ọ kórira. ẹ n ò fẹ́ yàwó mọ́ ó ti tó gẹ́ báyìí gbogbo aṣọ ọlọ́run lẹ́nu mo ti tàtọ́ torí ọmọ yín. kí ni. tí bẹ́ẹ̀ pé yà mí lẹ́yìn mi kílẹ̀ ni o tọ́ mọ́ ọ dákútẹ́ mẹ́jọ n ò fẹ́ yàwó mọ́. lọ́mọ mi. a ní mo yọ̀ǹda àbíṣe dandan. àdúdú àbọ̀dẹ̀ ọ̀rẹ́ lọ́mọ mi wà láti jọ yìí. àlọ́ rẹ ló sá wa. ẹ ṣe sùúrù. ọ kí ló fi ṣe. n kò fi kankan ṣe. ah Banji. n kò fi kankan ṣe. bá a gbọ́ mọ̀ mi dìde o. bọ́ọ̀rẹ̀ ra. bá a gbọ́ mọ̀ mi dìde o. ẹ ṣe sùúrù yìí. ara kúlẹ̀ ẹ bà mí o. kí ni tó fi sọmọ mi. kí ni fi kankan ṣe màmá ẹ ṣe sùúrù. kí ló mú. a ní mo fẹ́ yàwó

wọ́n ní àdì àdì tí bá ti rí àdì bá ti fi sí lẹ́nu wọ́n lára rẹ̀ ọ̀yà ṣe ẹ̀ládì ẹ̀ládì àdì tẹ́ bá ti ládì nílé ẹ̀ lọ gbé wa. àdì mọ́ládì mọ́ládì ẹ̀ lọ gbé wa àdì ọ̀yà ara rẹ̀ ọ̀yà. àdì mọ́ládì o mo ní o. tó rira wọn ní wọn kì í mọ gbìyànjú ajé mo sì nífẹ̀ẹ́ rẹ ó lọ ń bá kórè ẹ̀ yọ èmi lọ tèmi lọ. àdì rẹ o àdì mọ̀ rẹ̀. gbà mí ọmọwé ìsálọ tó rẹra tó rẹra dẹ́kun mú sí bẹ́ẹ̀ dẹ́kun wojú mi ọkọ mi wojú mi ah ìwọ ọkùnrin yóò ti sá lọ ah ara abúlé ẹ gbàgbà mi ẹran ńlá ẹ dákun ẹ má wọ mí ràn o ọkọ mi dákun dákun mú sí bẹ́ẹ̀ wojú mi tó rẹra alágbègbà. alágbègbà ńkọ́ ẹ wá sọ̀rọ̀. ẹ dá wọn lóhùn. ẹ a ti pa. àwọn náà pa. alábìgbà ti kú báyìí. ogun orí mi ẹlẹ́dàá mi o ìlú bàjẹ́ alágbègbà mo dára.